واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبهك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بربك ذكرهم عسى تنفع الذكرى وكم نعمي أجدا وكم منني أجرا وكم نعمي أجدا وكم منني أجرا وعظمها دين النبي محمد هو النعمة العظمى هو المنة الكبرى هو النعمة العظمى عظما هو المنة الكبرى وأشهد أن الله لا رب غيره توحد في الدنيا توحد في الأخرى توحد في الدنيا توحد في الأخرى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله واشهد أن محمدا عبد ورسوله الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى اله وصحابه أجمعين وبين نستعين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم امين ارجو الله الحمد لله adápẹ́ fọ́lọ́hun alhamdulillah alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin ọba tuntun ní kí òní tó máa jẹ́ òní labala jíjẹ́ òní fáwa nta fẹ́ sínú ọjọ́ òun là ń ṣe èyí tí a fẹ́ ò kò dẹ̀ sí dandan fọlọ́hún kórí bẹ́ẹ̀ yẹn fún ọmọ nìyàn àìmọye yẹn ni wọ́n jílé ní gbogbo tí wọ́n là á lẹ̀ pé wọ́n fẹ́ ṣe kí wọ́n ṣe. يريد المرء أن يعطى المناه ويأبى الله إلا من أراده ويأبى الله إلا من أرادا bó ṣe rí nìyẹn lódodo ọmọnìyàn náà nírò kí n ròyìn bóun fẹ́ ṣe bóun fẹ́ ṣàwò àmọ́ nígbà míì yàbá lọ lọ́wọ́ bá lóun ọ̀fẹ́ òun ọgbà fẹ́ ètò ńkọ́lẹ̀ fún ọkọ̀ èyí tọ́lọ́ ń bá ṣe kọ́ fẹ́ rú náà ni ó ṣẹlẹ̀ sẹ́rú. èèyàn ò lè mú tiẹ̀ lọ́wọ́ kó ní kọ́ lọ́hún wá mú tiẹ̀ dání pé tó ní ọ̀sẹ̀ tọ́lọ̀ ní ọ̀sẹ̀ ìnsíta ni máa síta kánà وإن لم أزا ما شئت كان وإن لم أشاء أما وما شئت إن لم تزا لم يكن وما شئت إن لم تشاء لم يكن ntọ́lọ́n bá fẹ́ náà ni yọ ṣẹ. kánà. àbí ká pé ní ló tiẹ̀ ti ṣẹ ni. lọ. máa ṣe ìta kánà. وإن لم أسا ما شئت كان وإن لم أشاء Ntí Ọlọ́run bá ń fẹ́ ló tiẹ̀ ti ṣẹ ní kété pé yóò ṣẹ. وما شئت إن لم تشاء لم يكن وما شئت إن لم تشاء لم يكن. Àmọ́ وما شئت àfààní àmọ́ kèmí fẹ́ nǹkan kan lamuyekun lamuyekun kò ní ṣẹlẹ̀ kò wá fi má di kọyún hmm. kò fi má di sọyún yẹn ó ní lamuyekun ìyẹn pé kò fẹ́ kán tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ìdí ọpẹ́ fún wa nìyẹn lọ́dọ̀ Ọlọ́run pé èyí tá a fẹ́ ṣe núgbà ńlá wa ń ṣe èyí tá a fẹ́ ò ṣe wa kẹ́rẹ́kẹ́rẹ́ abẹ rọmùdánà baasirọdù náà baasirọdù náà nìyẹn ọlọ́run sì mú kálukú yanjú ẹ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bílẹ̀ bá sùn lónìí gẹ́gẹ́ ti fi gẹ́gẹ́ bá ti fi odin odin kà yóò di mẹ́tàdínlógún mm. yíntà lọ́nù ọlọ́run mọ́sẹ̀lẹ̀ lásìmọ̀ fún wa. amiina. wọ́n lànà ọlọ́run àmín gbogbo àwa mùsùlùmí mùsùlùmá tí ààrẹ láti fi ìjọsìn wa kọ́sẹ̀ ìjọsìn ànábì rẹ̀ ọlọ́run tí ó ṣeéṣe fún wa. àmín. rọ̀ fún wa rọ̀gbẹ́sí ayé fún wa. àmín. bá a ṣe gbé tí ó fi rọrùn ń bẹ lọ́wọ́ ọlọ́run musa ṣe fún wa. àmín. bọ́lá tóbi rẹ̀ ọlọ́run. àmín gbogbo àwọn ọ̀tá ẹ̀sìn ọ̀tá súnà ọlọ́mọ gbà fún wọn. àmín. gbogbo ọ̀tá ẹ̀sìn ọ̀tá súnà ọlọ́mọ gbà fún wọn. àmín. wọlá pé o ti gbà láíláí láti jọ́njọ́n ló ti gbà máa gbà náà fún wọn lọ́sìkò tiwa iná àti láíláí náà. àmín. wọlá nù ọlọ́run. àmín. bí súnà ṣe ń gbòòrò yìí ní ń jẹ́bànújẹ́ fún wọn. Ah, ọlọ́mọ mọ̀ dá wọn ni pé kí ìbànújẹ́ òun ọlọ́run lè máa ríbi sọ̀kalẹ̀ sí hmm. ẹ̀yin ẹjọ́ ọ́fíìsì rẹ̀ ẹ̀yin máa gbógun ti súnà máa gbógun ti súnà nábì mi gbogbo ìbànújẹ́ tí mo ti dá kalẹ̀ kó lè bá máa ríbi dé sí hmm. ẹ̀ ń gbẹ́ gbọ́dọ̀ ti dá ìbànújẹ́ akan ni ó sì kàn ẹ̀rí tiwa yìí wá dálé súnà ta ni àtún á bá ọlọ́run á dá wọn yọ ọlọ́tọ̀ yìí pé ẹ̀yin máa rí ẹ̀mẹ̀ bí sẹ́gbẹ́ èèyàn ò ní fẹ́ràn lé fẹ́ràn lé kọ́mọ́sí tọ́ílẹ̀tì sínú ilé. bẹ́ẹ̀ni o. kéèyàn láìkì gbónú rẹ̀ gbá ah, pẹ̀lú gbólọ́nu lé yìí ilẹ̀ yìí ò ń ṣiṣẹ́ owó rẹ̀ ní òní síbi kan tí ó dọ̀tí ń bẹ̀. kọ́mọ́ àfi tọ́ílẹ̀tì bẹ̀ sẹ́gbẹ́ kò ṣeé ṣe. èèyàn lè tún àdírẹ́sì rẹ̀ o tọ́ílẹ̀tì mi a máa dàbí kódà tí àlejò bá fẹ́ wọ bẹ̀ wọ́n bàbá ta alẹ́ ah mọ̀jẹ̀ mi bàtà wọlé ibi tí ó da dé àmọ́ tó ń ti bẹ́ ìgbẹ́ la ń yà á ń bẹ̀. la ilaha illallah. ẹẹ bọ́bá fún wọn náà lówó tọ́jú wọn kọ́lé tọ́lẹ́tì tá àdírẹ́sì ni wọ́n. Hmm. ó lè fún wọn lówó ó lè fún wọn nílé wọn kódà wọn lè mọ kéwú tọ́lẹ́tì àdírẹ́sì ni wọ́n. wọ́n ojú tọ́lẹ́tì lọ ibi tí bàtúnjọ́ náà ń sọ̀kalẹ̀ sí nìyẹn kọlọ́n la wa bẹ̀ ni. àmín. ẹ̀rí kí o ti mi ọmọ mi ọmọ kí o bí wèrè. títí. tó bẹ́ẹ̀ kò ní mọ̀nà ọlọ́run máa ma kírètì wọn ni pé ahulahi ahulahi limarisibala hmm. ahulahi masibala àtàn làwọn eléyìí táwọn adá gbogbo dọ̀tí sí ẹ̀rí ọmọ tí ọmọ tí wọn èbí ní ìsìn ń bọ̀ aka buhari ń bọ̀ aka muslim tí ó tún máa sẹnu belebele sírú wọn tó ń tàgbàlagbà wọn ẹ̀ẹ́dẹ́ tó máa láàlì wọn pé bàbá ẹ̀ rí na ẹ̀yin tẹ́ ẹ̀wọ̀n tẹ́ ẹ̀kọ́ ẹ̀wọ̀n tọrọ jẹ́ ẹ̀dẹ́ bá ti gbọ́n débi ọ̀rọ̀ ọlọ́run ẹni bá ti gbọ́n débi ọ̀rọ̀ ọlọ́run tó gbọ́n lọ́bi ọ̀rọ̀ ànábì eléyìí lọ́gbọ́n mo tó ṣe yàtọ̀ pé kò bá ti múlí lọ́nà méjèèjì yẹn ó ti gọ̀ ọlọ́mọgọ̀ wa o. aya tá a máa kà lẹ́nì pẹ̀lú àṣẹ ọlọ́run aya ọgbọ̀n àti mẹ́sàn-án ni nà. bismillahir rahmanir rahim. والذين كذبوا بآياتنا سم وبكم في الظلمات من يشاء الله يدلله ومن يشاء يجعله على صراط مستقيم نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم wàlàdínà kásábù bí àyà tìǹà sùnmù wàbúkímù bẹ́dọ̀lùmátì. ما يشاء الله يدلله وما يشاء يجعله على صراط مستقيم ẹ̀rọ rọ̀ lọ́n. Allahu Akbar. gẹ́lẹ́gẹ́lẹ́ ń tà ń sọ pé ọlọ́run ní gbogbo ẹ̀ ọlọ́run ní gbogbo ẹ̀ àṣà bàbá wa ọ̀sẹ̀mí rahimola wọ́n ní gbàgbọ́ ayé bá jẹ́ múmi ní tán níbo láti gbẹ̀sán jihadi gbogbo ẹni tí bá ń ṣe dáwà tí ń tọ́lọ́ ń kwẹ̀sán jihadi gbà gbogbo yẹn ti di múmi ní níbo láti ara ìsìn bàbá wọn ọmọ ọmọ ni ń bẹ́ẹ̀ rí bó ṣe sọ̀rọ̀ ìgbésí ayé àwọ̀ ẹ̀dá látara gbó nǹkan oko láàjẹ tàbí máa sẹ̀mí àmọ́ bá a bá roko mọ́ nǹkan ọ̀gbìn ìgbó ọ̀pá ìran gbóná sì ní nǹkan náà ìran gbóná ni à ń gbìn bẹ́ẹ̀ èyí ṣe a fi nǹkan bọ́ lẹ́nu bókákò ń bẹ ká máa bọ̀ à lé káka máa retí ká lọ kéré tọ́jú pé máa roko mọ́ ni gbogbo ń bí àgbàdo ní ẹ̀gẹ́ ó kéré tán yányá kó tó di pé yóò so máa jẹ wọn rò kó mọ lẹ́ẹ̀mejì abẹ́mẹ́ta tẹ́bárò kan lọ wọ́n tún ṣe sá wọ́n tún rò míì kátó wa máa rí létí pé wọ́n rí nǹkan mú mbẹ́ ta ni roko fún gbó tí gbó fi ń kún sìn bí nǹkan bu ṣe rí náà nìyẹn àmọ́ gbó tí ń kún ìyọ́ ọlọ́run fi ṣe káfá gbẹ̀ẹ́ ọlọ́run ọ̀dààmú àgbẹ̀ pẹ̀lú pé ọkọ̀ àgbẹ̀ ń kún igbó tí ń wù yìí iná ní ń padà máa ń rà tílẹ̀ fi ń lọ́ra tírúgbìn fi ń dàgbà ó ní fataláísà tí wọ́n bá fi ilẹ̀ ẹlẹ̀ tí wọ́n ò tó pẹ́ tí gbó bá kún bẹ̀ dáadáa ìwé tí ń jábọ́ lórí àwọn gbó yẹn tí ń ra mọ́lẹ̀ yẹn àti oòrùn tí ọ̀rá yìí máa pa ilẹ̀ yẹn tí gbóǹgbà oòrùn sára yẹn tẹ bá wá gé gbòǹgbò tẹ gbin nǹkan nǹkan wà yọ takíọ takùá ń bẹ ó dòrí àbí ó dòrí jẹmọ. ó dòrí. <laughs> bàbá fi nǹkan bú tí ọ lẹ́gbẹ̀ẹ́ wọlọ́n bí kà fatalaisa rẹ nìyẹn ẹni tara tó bu náà nù tẹ́ ìgbẹ́sán. òun ló ṣe sùúrù fún abakẹ́sán rẹ̀ fún ọ irun rẹ ó lè má gbé wà àlìjánnà àwẹ̀ rẹ lè má tó gbé wà gbogbo ṣé olóòtú bá ṣe ó lè má tó gbé wà àlìjánnà tẹ́ pé nígbà lè kí a máa má kí gbẹ̀sọ̀ orí òsùn àpáfẹ́ ní lè pé sùúrù kan <clears throat> tó ṣe tó ṣàfaradà lára ẹnìkan tó ní ọ lára nú ẹbí rẹ tí wọ́n wá ní òun lára tó fi ìka san ìka tó gbé wọn ló kún ẹbí ògbọ́dọ̀ lọ́wọ́ ẹni ah kálára àtàbá ni n tí n bá ṣe ẹ̀gbọ́n yìí bá mọ̀ àbí àbúrò yìí bá mọ̀ àmọ́ ẹbí mi ni mo fi rọ̀ sára ẹbí mi tẹ̀lé ṣe tó dẹ̀ gọ̀ ẹ̀tọ́ rẹ̀ tí wọ́n dẹ̀ gbà ó ló ń gba yẹn ṣe ń tọ́ba o sì pè lẹ́jọ́ kò lè rówó ẹjọ́ bó o ti mọ́ léwọ́ náà ló bẹ́ẹ̀ nísì ń lérí pé tí wọ́n bí aláya rẹ̀ dá sọ̀rọ̀ òun gbẹ́sẹ̀ lé ẹ̀gbọ́n èmi bàbá ti yín ìpín tiẹ̀ ẹbẹ̀ ti gbà á oníbẹ̀rẹ̀ tán ọmọ bíi ẹgbẹ́ ẹ máa ń lọ lọ́gbà lọ́ọ̀yà lọ sí kóòtù àbúṣe lọ́pọ̀lọpọ̀ òun jókòó lé nìyẹn bàbá rẹ̀ lọ jí lọ́rùn kọ́ wá gbìngbò mẹ́. gàjà. ọ̀wá bínú pé bó tiẹ̀ torí gbogbo ọ̀rọ̀ jà ọwọ́ pé ń fọn bàbá rẹ̀ yìí ló fi jà onítọ́ ẹ̀gbọ́n ẹ má bínú ẹ má bínú ẹ bá ń bẹ wọn ìmọ̀ pé mo ti yájú sí wọn ni ọlọ́rọ̀ yájú kọ́ ọ̀rọ̀ ẹ̀bẹ̀ kọ́ yìí kò sá sí yàrá yìí ó ti gbà pa ó ti gbà yàrá màmá rẹ̀ yẹn. Hmm, ń gbẹ́sẹ̀ hmm. tó bóyá yẹn ni wọ́n jù sórí òsùn ọ̀rẹ́jọ́ àlìkíyàmà nígbà já wọn ṣe sùúrù fún alákòóbá lórí yẹn safarada ọlọ́run ló ló ń ṣe bẹ́ẹ̀ wàlàdínà kásáàbù bí aya ti ná sómù àbúkù ọlọ́run náà ti ń pé aya wa irọ́ ni ẹ̀yin lẹ́ẹ̀mà sùnmù ń bẹ pẹ̀lú wọn èdìdí wà létí àti fèjì díbẹ̀ àjọgbọ́ràn rínà kòtò ní kò rínà àti àti àti àti ṣe ẹ̀rí ase ase ní ọ̀yàyà hmm. tí wọ́n bá pèèyàn ní bukimu kò rí na kò tún lè sọ̀rọ̀ kò rí na kò tún gbọ́rọ̀ kò tún gbọ́rọ̀ tẹ kò ní gbọ́ tí yín mọ̀ tì ẹ lọ́mọdé àkàrú wọn. Ami. ní tiẹ̀ àbùdá táyé ni o aláǹbìlì wọn máa ń jẹ́. Hmm. fi surumat inú òkùnkùn wọn wà onìkan hmm. etí ẹ̀ di onìkan ojú ẹ̀ fọ́. onìkan gbogbo yọyọya fẹsùlù mọ́tì tó wà ń bẹ ní ẹ̀yìn. man yasha illahu yudlil. ọlọ́nlẹ́ni tó bá wù ú yòdì lílí òun á sì júnù la ilaha illallah muhammad rasulillah sallallahu alaihi wa sallam. ẹ máa kan wá yá yìí tó bá sì mọ̀ tó mọ̀ kúránì ó kan sẹ́ńbẹ̀ hmm. man yasha illahu yudlil wù ńgbẹ́ kó lọ dá ẹ̀dá ẹ ti lè sọ fún yàn tọ́ra díẹ̀ kanú àgò adìẹ tọ́ra nú ọ̀ra ẹnìkan tọ́ra díẹ̀ mẹ́fà àbí jù bẹ́ẹ̀ lọ àbí òtún bẹ́ẹ̀ ó dẹ̀ rà sínú àgò ó dẹ̀ ń fún wa lóúnjẹ ó dẹ̀ ń fún wa lóúnjẹ bóyá o tún wa lé bẹ̀yà tún wa lé o sì fún wa lóúnjẹ ó dẹ̀ díjọ́ kan ó dẹ̀ ná kan ó dẹ̀ ná ọ̀gá kan lẹ́sẹ̀ hmm. ó sì dọ̀bẹ̀ sí lọ́rùn ó sì pa ẹgbọ́n náà ẹsẹ̀ wo lọ́sẹ̀ ìbá àpá jẹ ìbá pàṣà ìbá pèsà ìbá pàṣẹ àlejò ìbá pa fún sàrà ebó ló ní kẹ ó pa ó dẹ̀ pa ó pa nìyẹn ẹgbẹ́ ojú ẹjọ́ ta lè afẹjọ́ ru eléyìí sùn hmm. pé ó ti parí ẹ tọ́ra o ó ti parí ẹ tọ́ra o wọ́n bí ọ pé ẹ̀hẹ́n ńgbà tọ́ra kò ní tó fẹ́ fi ṣeṣe rà múradù hmm. ọlọ́run lórí kálukú ẹ wa tá a tọ́ dá wa ebó ńlọ mọ́ ẹni bá ní òun lẹ́jọ́ tó ń pè ọlọ́run tani ọ̀sán àwẹ̀jọ́ ẹ ọ ní ọgbàtọ pé mayasa yìí la yòdè lélẹ o wà mayasa yìí èdè àdó ala sirati mustaqim. ẹ má sì wò ohun àjọ mọ̀nà torí ẹ bó ń léèrè kí ló ń ṣe fọ́lọ́hún tó jẹ́ sí pé kò fóun lọ́nà mọ̀ tó kẹjọ wá báyìí kọ́lọ́mọjà rẹ̀ tí ó tiẹ̀ kẹjọ orúsì bá wà tiwa. àmín. màdájọ́ tí a pé òun lò fẹ́ dájọ́ tí wọ́n pọ̀ lọ́hùn àmọ́ ká ní bá ń bẹ ebó yẹ kádájọ́ wọn sọ fún pé kí ló ń béèrè yìí ò ń béèrè ọ̀nà mọ̀ ta ló ní ṣé wọ́n ló ní wọ́n ló ní wọ́n ló ní mùsàkì ṣé wọ́n ló kí ni ó fi dáhùn jàmọ́ ta ni ó kò ní kọ̀ wá fún ọ ní nǹkan rẹ̀ kí ni ẹ̀sẹ̀ tó ó lóun ò fún ọ òun ò dá fún yẹn dọ̀làrì ló ń dá fún wọ mẹ́tò ń dá ọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ eléyìí o dọ̀làrì ní ẹ̀bùn rẹ̀. mẹ́rin ẹ̀rẹ́ lèmi ìlàyé tẹ́rì pé ó yẹ kélé yìí mọ̀nà ó yẹ kó mọ̀nà kò yẹ kémi tún mọ̀nà délé yìí lọ ẹ yẹ àwa kan tí àfa òbí tí bàbá ọmọ kíw ẹ̀wùyàwá kan tí bàbá wa jẹ́ ẹrú ọlọ́run jẹ́jẹ́ rẹ̀ bíi tèmi bàbá mi kọ́sẹ̀ kápẹ́ńtà láàárọ̀ ọjọ́ ń bó sì tó yá wọ́n tún di ẹni tí tún ń ṣe àgbẹ̀ wọ́n tún lọ dáko wọ́n sì gbọ́ pé àwọn àfa wọ́n dá wọn lóhùn wọ́n fẹ́ kíw àsìkò ọ̀jẹ́ bùkátà ọ̀jẹ́ kí wọ́n kí wọ́n bá wọ́n gbàbí iṣẹ́ wọn lọ wọ́n ń dáko mọ̀ ṣé ó yẹ kémi orí báyìí lónìí nígbàtí àwọn kan ń bẹ tí bàbá wọn jẹ́ ìjìmì àfà bàbá bàbá wọn tún jẹ́ ìjìmì àfà ìjìmì ìmáàmù ẹ gbọ́ tí ìbá ti pọ́lọ́ ní lónìí lọ́dọ̀ ẹ ẹlòmíì máa ń béèrè lọ́wọ́ yàn ni pé tí wọ́n bá pé agbe ni yóò ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni nílé lè níbẹ̀ kọ́. Ah. Ah. ilé alágùnfan ìgbẹ̀kọ́ ilé takwa. ìgbẹ̀kọ́ ooo ilé olábùní ọ̀jẹ̀ ìgbẹ̀kọ́ lágbéni sí kan lágbéni báyìí ni bí tó gbé ka nìyẹn ẹn kò sí asínú ibi tí ibi tí ń retí ẹ̀ ń dákọ́ lẹ́hùn tí ti ń jẹ nǹkan bẹ́ẹ̀ ti ń jẹ mọ́ amúbàdàn bẹ́ẹ̀ rí kan bẹ́ẹ̀ rí inú ọlọ́run sọlá àti ibẹ̀ náà fún bẹ́ẹ̀ àmì tí ó ṣe kábí ló ṣe bí ló ṣe kíṣe ló ṣe síbi ẹgbọ́ ìyàmá sí mo lẹ́tọ̀ sí yìí tí ìbá sọ̀bọ̀ ní pípín tí ń pín nǹkan máa sọ lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ gbà yìí pé ẹni tí ń dààmú kó sì dààmú ni máa wọ̀n because ẹ lọ́rọ̀ gan náà ọ̀rọ̀ yìí ò yẹ kò yẹ ìgbà bẹ́ẹ̀ kọjá yé èèyàn ní pé ah ìgbà tí mo ṣe báyìí tí mo ṣe báyìí tí mo ṣe báyìí ẹ̀yin náà wò ṣe rí ìkọjá yìí gbà bó ló ṣe ṣe <laughs> màsíyà ọlọ́run jama ibẹ̀ ni àwọn wò rẹ̀ wò níbo dá ti bí yóò wò rẹ̀ wò níbo ló ti ké àfa kan ọmọ ọmọ akéwò rẹ̀ lẹ́yìn lọ sílé kéwò tó ń ti kéwò ọmọ ọmọ akéwò lẹ́yìn ọmọ tí wàá sókè ó ti dàgbà sókè nínú kéwò wọ́n délé kéwú tá a fa àlẹ́ ti kéwú wọ́n bá wọn lórí kéwú jẹ́ ń kéwú lọ́wọ́ mẹ́. wọ́n ń lọ afa abali pé kinní kan ń ṣe wúrú lẹ́yìn lọ́nà yìí ń ńgbà tí ó wò ó lọ́ba rí ọwọ́ ọmọ kéwú tó mú lẹ́yìn yìí pé ọ̀nà tẹ̀sùbá sí pé ẹgbà tẹ̀sùbá tẹ̀sùbá àjọ sọ̀rọ̀ tẹ̀sùbá ti afa ń bá gbọ́ yé pé ntòwí ni pé ẹ máa dúpẹ́ afanaba ya ń wí inú alihamudulilayi alihamudulilayi alihamudulilayi wọn wá kó tán náà wá pé abọ́sìn ewo tẹ̀síwá tó fún mi kí ni o ní fi ṣe anagura ẹ̀ ṣé ẹ lò rárá òní àdékìní wo ní kébì ó fi ṣe sẹ́yìn ah, òrìkọ́rọ̀ yìí já ọpẹ́ sá kí ló rí sẹ́mi jẹ́ ti ké náà rè pé bẹ́ẹ̀ ti ké ni gbẹnu ẹ̀ sọ̀hún gbẹnu ẹ̀ sọ̀hún ibi àti ké náà nù ayé ló sì ń wò ń o àfáàn bá ń sọ bá ń fọmọ kí wọ́n pé ayé ló ń wò ń o ọkàn ọkàn bàbá ń lónìí ni o <laughs> kò rí bá ń o ọmọ yẹn ní ntòrò ó ní ntòrò tó sọ bẹ́ẹ̀ ṣírú àfẹ́ yìí tó bá jáwa náà ni ṣé kò yẹ kírú àfẹ́ yìí pé tó ń bá kú orí ọpẹ́ kò ká bó ṣe rà lọ láyé nìyẹn jàmá kò ní ìtumọ̀ kankan ọ̀gá tó kọ́ ọ níṣẹ́ àáfàá tó kọ́ ẹ àti bàbá tó bí ẹ àti ìyá tó bí ọ tọ́lọ́ ń bá kàn sọ wípé bóun ṣe dé sí bàbá ló ń dé sọ́mọ lillahi alhamdu bàbá kankan ò nípa kankan lára ọmọ o torí pé kí ọlọ́run kọ́ ọlọ́run balẹ̀ kí ọlá ò kọ́ ti bàbá àtọmọ nítorí pé eléyìí fẹ́ bí eléyìí ẹ̀jẹ̀ bá kọ́ rárá àmàbí pé kó jẹ́ pé gbàtà adáyé tán lọ́dọ̀ wọn á wò pé kí bàbá kan ó ṣe ṣe tó ṣe ní àárẹ̀ sọ̀rọ̀ mọ̀ rẹ̀ báyìí rárá o ìjọtọ̀ kọtí bàbá ló ti kọtọ́ mọ́ o ẹnu pé ọba akíìmù ni ẹnìkan ò lè mọ ikímọ̀ rẹ̀ tán ó lè jẹ́ pé ó lè jẹ́ yí pé ó ti tò ó pé ìwọ fẹ́ rí báyìí inú ìgbésí ayé tí mo kọ fún ọ nìyí dédé ntọ́ yẹ kó bí lọ́mọ rè ó lè jẹ́ ìhùn o àmọ́ ti jọ kọ́pọ̀ ńjọ kan náà àtọ̀gá àtọmọṣẹ́ àtọba àtẹrú ló ti kọ́pọ̀ pé ìwọ jọba ìwọ jẹrú ńjọ kan náà lọ́kọ́ kọ̀kọ́ díẹ̀ díẹ̀ nígbà adáyé tá à ń ṣiṣẹ́ iṣẹ́ wa ń bá àkọọ́lẹ̀ tó ti kọ́ mu ni iṣẹ́ tí à ń ṣe kọ́ ni wọ́n ṣe wá fi ń ṣe rárá ní sọ yìí máa ń yẹsẹ́ ìlọ máa ń yẹsẹ́ ìlọ ẹ ń bá wo òun ọlọ́run yòdì òun ó dẹ̀ sọnù ojú méjì ó fún etí méjì ó fún kódà ó lè kéwú lójú àmì ó lè kàwé lójú àmì àdẹ̀sọ́nù. afa ẹwo ń tí ọlọ́run sọ tánàbí sọ ẹwo ń tẹ̀ ń wí yóò ní ooo ó lẹ́yìn sí láti gọ̀tù báyìí gan-an sá. ń tí òun tún ní kúránì sọ yóò sì máa fọ gbáyà pé tó ń tún ló dáa ńgbà tá a bá kọ̀ náà màmá ta ni ó fi mànà kò sí ó ní ẹni tó bá sì wù ú yẹ jẹ́ àlù òun á sé ẹ̀rí gan ẹ wò ọ̀nà tó gbà sọ wọ́n máa ń yẹ sá yẹ jẹ́ tí mùsítẹ́kì ẹni tó bá sì wù ú òun ó ṣe ní ẹni tí ó wà lójú ọ̀nà ọ̀rẹ́ kan ní ó bá o tí ó ṣokùnfà rẹ̀ ibì láti bí ní o tí ó ṣokùnfà rẹ̀ ìyàwó kan ní ó fẹ́ ni o tó ṣokùnfà rẹ̀ ọkọ kan ní ó ní ni o tó ṣokùnfà rẹ̀ yóò sá olóhùn ó ṣe ẹ̀gbọ́n kan yèjì àlèhò màá sánà tó fi gbàdà bẹ́ẹ̀ kálukó owó ṣe bára ẹ̀ náà owó ṣe bára ẹ̀ owó ṣe bára yín ẹ wo bí kálukú gbàdé bi tó dé tó wà yìí bóyá ọ̀rẹ́ bóyá mm, ẹ bàbá bóyá kinní kan àwọn bí ìtìyàn bára ń bì kan náà ẹnìkan ló mú àwọn náà débẹ̀. èyí ò sì ní wà lọ́nà àná kó mọ̀ kó ń wà lọ́nà àná. ẹ̀tọ́ àwọn tó máa wo àwọn tí ó tó máa wo bẹ́ẹ̀ ni pé àwọn tó ń sànú àwọn yòókù ni pé ẹ̀yin ò tó ẹ̀tàn já sí. ṣẹ́jú ti rárí pé òun ti dáa tán lẹ́fọ̀dàmà ọ̀nà wo lẹ́fẹ̀ẹ́ fìmọ̀ àti pé ló ń tọ̀. ìbá àmọ́ dáa fún bẹ́ẹ̀ ìbá àmọ́ pa èkó ọ̀sán bẹ́ẹ̀ ìbá máa lé aṣọ ẹbẹ rí àwọn míì tí wọn bá jáde nínú sọọtì tí wọn jáde tí wọn jáde tí wọn jáde gbogbo ẹni tí ń lọ sọọtì kò gbé ká lọ bí yorùbá bá fẹ́ fi olùsìtọ́ tí wọn fẹ́ ju òsìtọ́ tó gáyàtà sọ́ọ̀sì wọn fi tì sí hmm. wọn ló tòsí jòkúté sọ́ọ̀sì lọ. ẹ wọn ní kinní kan ó tòsí ju èkúté sọ́ọ̀sì lọ tí gbogbo nǹkan ò ní pé ayé náà ló tún ní àbí kò sí kò mẹ́. kókó ma ni o. bàbá kan ìyàwó rẹ̀ ló kún fa bó ṣe lórí ibú tó ìdíkiri yó. ngbà pé ààrẹ ló ṣe yàwó wọn tọ́jú ẹ̀ títí ààrẹ ọ̀bá san ní bá ní lù lọ sọ́ọ̀tì ní lù lọ sọ́ọ̀tì àbúrò bàbá yìí sì jẹ́ èèyàn takuntakun ní bá ń kéèlè lórí pé ẹ̀gbọ́n àwọn ẹ̀gbọ́n àwọn ń bó lẹ́yà onígbà tí ó ṣé òun àwọn ọmọ ọlọ́mọ náà kó kú sí lọ́rùn ni. Hmm. ẹ máa gbọ́ o ní bá sá ń rin mọ́ bẹ́ẹ̀ ìyàwó ètò padà kú bẹ́ẹ̀ náà ni o kí ló yẹ kó yíwàbọ̀ ṣe jàmá kọ́ padà o ó lóun ti rí gbàlà ọwọ́ à ń pe ọwọ́ à ń sọ fábùrù pé Ah, àbúrò wọn àbúrò wọn àbọ̀ rí pé nǹkan là ń fi síra wọn gbàtó ń bẹ ní mùsùlùmí tá a máa pé iléyá iléyá àṣetùmọ̀ ẹni pé ilé àwọn ya èèyàn fẹ́ kú ni tẹ́lá fẹ́ tí ma ti sọdún iléyá àṣeyàn fẹ́ kú nù. قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل ẹgbọ́n nǹkan ó ní àsóhun tí àsáhùn tí ń ṣègbè ra wọn àbúrò rẹ̀ ní ẹ̀gbọ́n òun ebi ń tó gbé yín lọ náà lẹ rí gbé wálé mọ́ yìí hmm. ah oní jésù ti gbà á. ó gbà á la ilaha illallah. ó ló pé òun kí jésù ó gbàjú kó ń rí gbé wálé lọ ẹni tẹ́ pé ìwọ̀n tó ń ní tẹ́tẹ́lẹ̀ ó dúró lórí ni n tó bí tàn ni pé àbúrò bàbá yìí òun wá fọmọ sílé kéwù ọmọ yìí wá ń ra wàhálà nílé kéwú ìfọ ni bàbá ń bá wa gbé wa láwù kan fún wàhálà kan fún un wọn jẹ pé irẹ igi rẹ ni wọn fi gbẹ wọn dá wa ó fáìn gan bàbá rẹ wá sọ fún pé wàhálà ti gbé fún ọ yìí ẹ̀gbọ́n òun ló gbé o ẹ̀gbọ́n òun ló gbé wàhálà yìí o tó kúnnú kiri yóò wò wàhálà yìí níbi tó tó ìwọ̀n tó tó dúró yẹ dáadáa dé nígbà tó lọ́wọ́ wa tó lọ́wọ́ wa kọ́ ọlọ́run ni ò gọ̀ ọlọ́mọ tí ọ̀dà máa. ní baba ń dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ẹni mẹ́fẹ́ pé ìtẹ́jú náà tó pé à ah, ọ̀dà kama. mà ni bẹ̀rẹ̀ ara oko ara oko ara inú oko kan adẹ̀ntì tí tẹnu ẹ̀ wá ń yọ̀ tó ara oko. ara oko gíràn tó ní o kìí sára oko lásán o bá a sì wá jára oko lọ́nu gbogbo wa yìí inú ń bí àwọn kan tí wọ́n ṣáájú wa lọ nímọ̀ ní ẹ̀sìn gbogbo wa ti wálé bí lára ta ti wá ládùúgbò ta ti wá ìwọ̀n tẹ́ ń ṣe tẹ́ ẹ wá gbẹ̀rùmọ̀ sẹ́nu tẹ́ ń háyàwó yìí ó ní wọn dàbí kí ẹ̀yìn. àwọn tí a jogún bá nǹkan ọlọ́run ọ̀rọ̀ fún wọn àfi díẹ̀ nù wọn kọlọmọjà náà jẹrun ẹ sàmì dáadáa ọlọmọjà jẹrun. tọ́lá náà mọ̀ pé bí tí wọ́n bí ó ṣe dànù. àwọn afáàní kímọ̀tà rí inú ọ̀rọ̀ yìí ni pé anasirọ́tà lè mọ̀sítàkìmá huwa dínú lè islam. tẹ́mbà ní ọ̀nà kan sápọn gan ọ̀nà kan tẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ọ̀nà kan oníwọ̀gùnwọ̀gùn ọ̀nà kan jọ́nà àlàáfíà kọ́kọ́ já sílámù tá wà ń bẹ̀ yìí ẹ̀yin ọmọdé yìí ẹ máa dúpẹ́ fọlọ́hún wọ́n bí yín sínú ẹ̀sìn Islam kẹ́yìn kẹ́sẹ̀ ń wá kiri ẹ̀yin kẹ́sẹ̀ ń wá kiri ẹ yá máa tẹ̀lé àwọn bàbá yín lẹ́yìn lórí ẹ̀ ẹ má wò mí ẹ má wò kankan mí ẹ jọ pàdé ní skul ni ẹ jọ pàdé ní kìnìkan ni ẹ máa mọ̀ yí pé ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ sàánú àwọn ọmọ yòókù pé á ọlọ́mọba nífọ̀nà mẹ́yìn o wọ́n sì bẹ̀yìn ìdànù báyìí bàbá rẹ̀ bá máa gùn ká mọ bàbá wọn fi bàbá wọn fi bàálù gbé wá sí sùkú máa rí ọmọ yẹn tí ò ní ìsìlámù yẹn máa rí nírí àánú pé á ah, nǹkan sọnù fún ọ níbo lọ bàjá báyìí. a ah, ayé ó pin mọ́ ọ lọ ọ̀nà téèyàn lè tọ̀ tí ò ní dídí nú ní ìsìlámù yìí kò dẹ̀ sí nǹkan kí tá pè ní ìsìlámù ju súnà náà lọ súnà nábì náà ni ẹni bá ń bẹ lórí ọ̀nà islam tí bá ń fi ànábì rẹ̀ ṣe ìtọ́pa náà ni ó ṣe islam. islam ni ò sí ìwì ìjà àjòfè kò sí wọ́gunwọ́gun mbẹ̀ tó bá yà tí ìjà náà lọ yà kù tó bá ń tọ́ ọ̀pọ̀ islam lọ tó bá yíwọ́ olóṣìírìn kò sí wọ́gunwọ́gun mbẹ̀ wọ́lá ìní yìí ráfàfè kò sí wọ́gunwọ́gun mbẹ̀ kódà wàlẹ́ asukọ́ àfi mùsàkíìmù kò sí wàhálà ń bẹ̀ gan kò tún sí fìtínà ń bẹ̀ mùsàkíìmù ni ó tọ́ gbaragada. nítorí pé wàlẹ́ àtàná kòdòfè kò sí kí nǹkan takora wọn ní Islam iná kí èèyàn mọ́ ti gbáyà yẹn tẹ bá ráyà kan báyìí tẹ wá ń wò wò yí pé kò bá yà kan múnú Quran a ẹ ìgbọ́yé ni <laughs> kò takora wọn rí láyé tàbí àdíìsì kan àdíìsọ yìí lélẹ́yìí ilé náà sọ yìí ẹ wá rò pé kóyá ọ takora wọn a ìgbọ́yé ni gbogbo àwọn afá tí wọ́n ti lọ ọlọ́mọdésí wọn lẹ́sọ̀ lóore. amina. tún wá dìídì sí àwọn tíra fún pé tó bá ka àdíìsì yìí o lè fẹ́ rò pé ó takò eléyìí wọ́n tún wá ṣàlàyé tí ọgbà takora wọn pé sórí pé ànábì ọ̀sán tó takora wọn o. àwọn àfáà wọ́n ní tá a bá tó sọ yìí pé ǹjẹ́ ń bẹ fọ́mọnìyàn wújà tún alálà lili insani ujatun alallah isa adolahu wa dali akhari ìjọmọ nìyẹn lẹ́jọ́ ìjọlárojàre lórí Ọlọ́run nípa kọlọ ń dùnú ó sì fọ̀nà máa wọn míì ìjọ lẹ́jọ́ pé kí ló ń ṣe tẹ dùnà kí làwọn ti ń ṣe tẹ fi hàn mọ̀nà ìjọmọ nìyẹn lẹ́rú ẹjọ́ ìsọlárojàre yìí wọ́n ní ẹ sọ fún pé là kọ̀lẹ́jọ́. Li anali idaya fọdílù minallah aṣọwájàlè gbogbo ẹni tọ́lọ́ ń ṣèdáyà fún ẹ̀bùn ọlọ́run ni fọdílù ọlọ́run ni ọlá ọlọ́run ni ọkà wúlò sí fún wa àní nǹkan kẹta sí fún. kò sẹ́ńtì ọ̀yẹ́ kó jùnù kò sẹ́ńtì ọ̀yẹ́ kó sọnù àná gángan lọ̀rọ̀ àmọ́kà wò lọ́kàsánú àwa láàfin jùnù. ayé ayé ayé parẹ́ láyé kéèyàn wáyé kọ́ parẹ́ síbẹ̀ ìní tọ́lá ìgbọ́ràn ló mú adé bíbá yìí baba ńlá wa adama alayisalaam àìgbọ́ràn ló mú débi kò sẹ́ni tó wá bí tó wá nú ayé tí ó kó parẹ́ ọlọ́run ló kàn sànú ní tó tó kàn sànú nù wa lábàbí sọ pé látàjàbá. من حالك كيف أوى؟ لا تعجب من حالك كيف العوى بل فعجبا من سالم كيف نجا بل فعجبا من سالم كيف نجا أفلا تعجبا من هلك كيف نأوى ẹ má ṣe mẹ́ni tó parẹ́ kó ṣe parẹ́ láyé ń bí èèyàn wá sínú ayé بل فجب من سالم كيف نجا بل فجب من سالم كيف نجا kò ṣe ní má rí bẹ́ẹ̀ ṣé ṣé mọ́nà lára bá débi ṣé ní ẹkọ́ dá bàbá ńlá wa sílẹ̀ mọ́ ṣe èmi ń lọ ṣe lọ́ọ̀dì tó a fi débi kí á ní wọ́n ní ẹ ti wọ́n léyìn àlọ́ àti mọ́lé wọ́n jù sí yún gálá sẹ́yìn tó gbé e débẹ̀ jẹ́ máa ń dàda náà jù bẹ̀ yẹn ńgbà tí o ti dáràn ṣé wọ́n jùrù bẹ̀ ń tẹ́lẹ̀ ẹ̀ńtọ́ lẹ̀ wọ̀n wọ́n á ní à ń kó wọn pọ̀ wọ́n ń sùn bẹ́ẹ̀ wọ́n ń tọ́ pọ̀ ń yàrá nítorí kí èèyàn mẹ́jọ máa sùn lọ́gọ́rùn-ún ń sùn bẹ́ẹ̀ ẹ gbọ́ sẹ́jọ́ wà mẹ́yẹ òun ò ṣe jókòó jẹ́ kọ́mọ́ débẹ̀ yẹn ẹ̀ wọ́n àkíyèsí ní gbogbo wa ìpárátá ọlọ́run ní kọ́kọ́ ṣàánú wa àbá níbo lè ti fẹ́ ṣe mà ọkọ̀ kan tó jáàmù tí àdáni màmá tá àdápánu màmá ẹ wá wọn á ń tẹ̀kù kan lẹ̀ wọ́n níbẹ̀ ni wọ́n ti yọ ẹ wọ́n ní kí lọ́pàá à sórí náà sá wọ́n ní ọkọ̀ kan tó jáàmù rí àti igi àti àti rin àti páànù àdá màmá ó ti lọ́ra wọn inú ti ṣe bí kápẹ́yàn jákèlékèlé ní amọ̀rẹ́tì wìyàn àmọ́ fálífàjà bá mi sálì mí kẹ́ ìfàtàjà etí ẹsẹ̀ mọ̀ ní pẹ́nìkan ọwọ́ adó nigínigín lẹ́gbẹ̀ẹ́ títì ó tún wọ wáìtì ó tún wẹ́lá wà ní fìlàrí òsínbọ́ wọn nínú ọkọ̀ ló wà ìyẹn ní ẹsẹ̀ mọ̀ pé inú ọkọ̀ wo pé bí inú ọkọ̀ ilé òdi jáde ṣe ẹ bọ́ọ̀lẹ̀ tẹ́kó jáàmù rárá àgbà tẹ́lẹ̀ ń bọ́ọ̀lẹ̀ ìyẹn ni ó ìyẹn ni ó tè mọ́ kéèyàn á dákú àbíkọ́ já kélékèlé yẹn là ń retí inú ọkọ̀ yẹn kéèké kí téèyàn ó ta láyé ni bọ́lọ́mbà kan sàánú èèyàn téèyàn bá rí téèyàn bá rí yẹn yọ ikọ́ máa dúpẹ́ ẹ lè fè máa pàwọn èèyàn sórí ibú ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ jẹ́ wá sí ń bẹ̀ náà nìyẹn ẹ dẹ́sọ̀tì kan èrò sí ń bẹ̀ lọ wọ́n lé mílíọ̀n àǹdẹ́ kí ni ìbátú ṣẹlẹ̀ kẹ́ ẹ máa bẹ́ta ọ̀rọ̀ èèyàn mọ́sálásí náà ní ìyíbáṣà ní ọlọ́run yẹn lẹ́wàá ń kálẹ̀ yìí ẹ wo bí kálukú ti wà nbada akpọ̀ nbí sìn hàn nbada lajọ síbí ni ẹ̀yà dìbò pé káragbe ni mà náwó ń sìn ìyá ìyá aragbe ọmọ agbe ni tẹ́ńbí lagbe ni kọ́ mà náwó sẹ́yìn ní dífìtì wa agbọ́dọ̀ dèrú gbèyàn ah. mélòó láàrin náà kò wa kódà bá a fàdúgbò ẹ ẹ pa ìtàmẹ́yìn pọ̀ mọ́ ẹ pa gẹ́gẹ́ mọ́ àbíbótó ni ẹ pa múnigun pọ̀ mọ́ ẹ kápapọ̀ lérí kíkà la kápapọ̀ lérí gbogbo ẹ̀yin tẹ tẹ̀sí bitọ́ wa jìnnà bẹ́ẹ̀ ti bitọ́ sì wa ni mélòó la mélòó la jẹ ṣe bí ẹni tó ti mọ́ níyà wa ẹni tó ti apẹtẹ wa ẹni ti ọ̀nà mẹ́dù kìnìún ọ̀nà dùgbẹ̀ kankan ẹbí bá dára jọ síbí ni mélòó lára àgbẹ̀ni ti mẹ́ mi báyẹ̀ pé nǹkan èsù lọ́ba ń ṣe ní bá ń ṣe ń gbólọ́rùn báyẹ̀ pé nǹkan èsù lọ́ba ń ṣe wọ́n kílé mu maturity fún yín pé àti múlẹ̀ ti wá àwọn àwọn agbẹ́ni tó wò nǹkan ẹ̀ lọ́tọ̀ wọ́n wọ́pọ̀ gbogbo yín ẹ̀yìn jìnnàjìnnà lọ ẹ̀ lè ráyè gbà wọn lọ́wọ́ wọ́n máa jáde ní ìsìnkú pọ̀ ní ìsìnlẹ̀ ọkùnrin gẹ́gẹ́ lórí sọ pé ẹ̀gbọ́n mi rè lẹ́gbẹ̀ẹ́ mi yà àbúrò mi lẹ́gbẹ̀ẹ́ mi mélòó yẹn ló mọ lọ́rọ́mọ ẹ̀ mú wá bí mélòó ni ọlọ́mọ ẹ̀ mú wá bí mélòó lórí ìyàwó ẹ̀ mú wá bí mélòó ni lọ́lẹ́gbọ̀n mi lọ́lábúrò mi ẹbí mélòó ti bá sàánú ọlọ́nkọ̀ kan ti máa sùn. bal fajaba min salimi kayfa naja bal fajaba min salimi kayfa naja. bó ṣe rí lọ́nìí yẹn àánú ọlọ́ni ní sọ yìí ní tó ń sọ làwọn apá tó ń sọ yìí. ẹ wá sọ fún tọ̀hún yẹn pé ntọ́ bẹ́ẹ̀ máa kílèmù yẹn ti tiẹ̀ tiẹ̀ gangan ní fún ọ yẹn. kéèyàn sọnù dọ́gba nìyẹn lọ́dọ̀ ọlọ́run dọ́gba nù kéèyàn mọ̀nà fọ́dílù ni ọ̀sọ́kà lọ́la fún ọ ọ̀kà dá ọ yà wẹ́ẹ́ ìjẹ́ nsọ́lá ìwọ mọ́ parẹ́ nínú ìlú yín mọ́ parẹ́ lágboolé yín mọ́ parẹ́ nínú ilé yín mọ́ parẹ́ ẹ wo bọ̀dẹ kálukó wo bọ̀dẹ ẹ lọ kálukó wo àbúrò ẹ lọ wàlíkì ọlọ́sàn wa. àmín èyí wọn nìkan nìyẹn nọ̀rọ̀ wọ́n ní nìyẹn ní ọ̀rọ̀ wọ́n lọ́rọ̀ míì tún ní ọ̀rọ̀ míì tún wọ́n ní àlè ìdìláàlù lábúdà ányàkúnà mabuniyan aláhàdìlì abudi ìdìláàlù pọ́lọ́ ń sọ yẹn wọ́n ní ẹ lọ dáadáa ẹ wo re yóò jẹ́ pé orí ìṣesí rẹ̀ lọ́lọ́run rẹ̀ kà ẹ kẹ́nìkan ó sọnù wọ́n ní ọlọ́run wò yí pé ìṣesí rẹ̀ jọmọ́ kójú nù. lọ́lọ́wọ́ bá jù nù do a mọ̀ pé ọlọ́nà gbogbo ẹ o ta lójó oníṣẹ́sí wọn o àmọ́ lọ́wọ́ wọn jàre gbogbo ẹ̀dá ẹni tó fẹ́ sọnù kọ̀ọ̀kan ní kà sọnù ká máa blame ọlọ́run pé eh, ó ṣe ń tọ́fẹ́ náà ni rárá yóò fún níwọ̀ orí ibú tí èso ibú ni wọn mú alọ́bì kánú kúránì nọ́sàtì sọ́f ẹ̀yà karùn-ún ọlọ́ọ̀nífàlẹ̀ máa ń asagala okulubahu ẹgbọ́n kan falama sáágu asagala okulubahu nígbà tí wọ́n sẹ́rí àní àkọ́kọ́ sẹ́rí asagala okulubahu ọlọ́mba ni sẹ́ẹ̀sẹ́rí ẹ lọ́mọ èmi náà wàá gbà yín mọ́ <laughs> ọlọ́mba asaga tiwọn náà ẹ̀rí àwọn afáà tí wọ́n wa ní kéwù tí fún tẹ̀dọ̀ wọ́n ní ṣáágù yẹn wọ́n ní fàlàmà ṣáágù ṣáágà lòun ṣéégù ní mọ́sálì tiẹ̀ ṣéégù wọ́n ní àṣáágà tiẹ̀ mọ́sálì tiẹ̀ ní ìṣáágàtà ẹ̀rí wọ́n ní wàláyà dùsùlì ìṣáágà ilà kọ́bùlà ilà mímbàdì ṣéégì wọ́n ní ìṣáágà kọ́lọ́ mọ́mọ́ darí yẹn kúrò jọ́nà kó dúrí ẹ̀bọ̀gbẹ́ òní ṣẹlẹ̀ ẹni yẹn ni ọkọ̀ pé wọn ò lọ́mọ jàrí sọ wa lọ́mọ ọ̀wà ní mọ̀nàmọ́ láàbí gbọ́dọ̀ ṣe mistake a gbọ́dọ̀ ṣe mistake máa sọ pálapàla kálakàla gbé tí bá ṣe pé nǹkan ṣe súnà gan ó ń dìyàn lọ́wọ́ a ọba yẹn gbà lọ́rẹ̀ ọlọ́run kú iṣẹ́ àrídùnnú ni súnà tó bá rí gàrí mo ń bẹ alihamudulilayi tó bá yọ ọba ní oníṣúgà máa dúpẹ́ fọ́dọ̀ máa yí ńlẹ̀ kò sí dandan pé kò tó ní pé ó dálùsí náà kọ́ wá máa mú gàrí tó ní ṣúgà àbíkọ́ ọ̀rọ̀ lẹ̀ fi mú. Hmm. torí ẹni tí ó ṣe súnà tí ó ṣe kan wọn ò fẹ́ kan jàrí kankan mú òjì náà fẹ́ fi halẹ̀ máa ibi ti pa mí ìtẹ́ pé kò rí náà mọ́ kò rẹ̀ ṣe súnà kankan kò sí kankan ṣé wọn ti ń gbàrú náà súnà wọn ṣe lọ́jọ́ stroke náà súnà wọn ṣe. dèbò ti jà ni. àbí ẹ̀yìn èrí wọn títì ni ẹ̀ńtẹ́ kọ́ fẹ́ gbàrú kò tó rà àrùgbà ó tó ń jà sẹ́dù tí ó rù bóun lòun kọ́kọ́ dé díẹ̀ o ṣé súnà ló ṣe àbíyẹn tẹ́ máa ma wọn rẹ̀ kọ́ máa dúpẹ́ fọ́lọ́hún tọ́ba ṣe súnà tí kaba ṣe tí ma ṣe nǹkan ma ṣe wá ṣe fẹ́sífẹ́sí ìyẹn wá pé súnà ló kó ọgbẹ́ni ẹ̀ sọ̀hún kọ́ máa dúpẹ́ fọ́lọ́hún ebi súnà tá tọ́lọ́run rọ̀ fún ọ bí ní kó yìí bá ọ ebi wọn jẹ́ pé ọba ṣe súnà tọ́lọ́run ti pè kí ṣe sí olúboṣe rí yẹn ebi iṣẹ́ ẹlẹ́gbìn wọn bá wọn fi lọ wọ́n bá ti pé ọkẹ́ wa kálọ̀ ní èkó wa máa rugi lọ́nà bìkan yìí kò pé wọ́n yìí ti máa rugi mẹ́ta agi báyìí one five ni o. sọgbọ́n lójúmọ́. ẹ one five ni ṣùgbọ́n gbòò ti dànù mọ́ sí àfààní o ẹ má pèsè o. mo o. ẹ má dọ̀dọ̀ rẹ o. ilé ìlú olùjáde nínú bó yìí sinimá máa pé igi tán jí gbé ni o yóò wé igi tán gbé igi tí igi òǹgilẹ̀ ń gbé yìí. yàrá mi bí náà wọn gbogbo ẹyin kò sì ní nǹkan kan jẹ kọ́ máa la ibi ọkọ̀ mọ́ra fògbẹ́ ní ẹgbẹ́ kìíní bẹ́ẹ̀ nígbà tí ó yẹ pé ọmọ fọ́ọ́lù wọn pé ah yóò pé yóò pẹ́ gbẹ́ni kò ní jókòó nírun ẹ̀ má pè sí ebi súnà ní ń dáàbò bò ọtí òyìnbó fi ṣe ẹlẹ́gbẹ́ lọ. àìmọye ẹgbẹ́ ti ṣe ìyà ti ṣe ẹlẹ́gbìn ṣé súnà súnà tó kó bá wọn. wọ́n dúpẹ́ bọ́lọ́run pé ọlọ́run ṣàánú rẹ tó jẹ́ dánùgbọ̀nsì tí ó dé lo ìjáàbù ebi lọ́dà àbòbò lọ́npọ̀n ilé ni òjì wọ́n máa fi nǹkan bú lọ. Hmm. àwọn tí wọ́n ṣáàjẹ̀ wọlé ọkọ àlàtí kí wọ́n rù kí ayé kí ni dáná tí wọ́n fi ń dáná orókù. mi ò jẹ́ ó di mí kẹ́rà kálé. gbogbo àwọn tí wọ́n tò sẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n lè sin lórí tí wọ́n lè sin lórí ọjà tí wọ́n ta wọn ṣé ẹ̀há náà wọ́n há. nígbà wọn sì wá há wọn wá ti máa gun bàálù mi. àbí ẹ̀yin ọ̀rọ̀ náà kan bẹ lọ́ọ̀kan wa ń bẹ̀ yẹn ní gẹ́gẹ́ ń bẹ̀ yẹn an joko ti orun jojuma wọn àmọ́ orun mọ́ àná o bí bá délé lálẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ wẹ̀ ara rẹ̀ ọmọ ilé mu ni fóònù tó gbé bọ̀ láti bí ha. àwọn afọ àkọlọmọ ní ìsàlẹ̀ kó ń jẹ́ wọn láti bọ̀ tán dáadáa. àmín. tí a bá mọ alẹ́yìn níjọ́ mi tí a bá ń gbàgbó lé lọ wọ́n máa kọ́ àníkẹ́ o tí a bá kan lé kan tí tó ti dẹnu kọlẹ̀ tó ti fẹ́ wo tán wọ́n á dùn mẹ́ wọ́n á ní ẹ wo léwu dáadáa ẹ wo tabala ẹja lọ ṣé inú léwu kí o ní akéńbẹ̀ tí wọ́n táyé wọ́n fi dàbà ṣé kí àwọn afáàyàn àbí kádàrà ọlọ́run ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ṣe àkéwù bẹ́ẹ̀ wọn ti bá ń ti bá ń pẹ́ ọlọ́run wí ànábì wí wọn ni pé kí o tó kélejele orí bá wọn. ṣé ibi àwọn abẹ́ ti pò ta ti mú ipò láàárọ̀ ìta ti pò nù ṣé lè wá rí bá wọn. àwọn tá a pé kí o la kí ṣé wá rí bá wọn ẹni kádàrà ọlọ́run bó bá dáa fún yẹn di ike ọlọ́run náà kẹ ọlọ́run kan ni ọ̀ dáa fún ni. so tó bá yẹ bá kẹ fún ọ kádàrà ọlọ́run bó kí o bó òsì lódodo ni o ti lárí kò tí ma gun wọn tó àwọn tó gbọ́gbà sí ọlọ́run yé ni òjò ti kú tàbí ni òjò ti di dàkúdà ńgbà kọ́ jẹjẹkújẹ káyé ló ti dàrú. mumukumu. kó mumukumu kọ́ jẹjẹkújẹ pé torí pé ń wá agbára. ìmúgbára lèmi agbára lèmi ń wá tó jẹ ń tẹ́ pé ẹ̀mí rẹ̀ òfin ní gùn. ọ̀dà mi dẹ̀ sọ fún akọ́jọ́ ọjọ́ ọkú bí oríkèrèké time ṣùgbọ́n tó bá ń bá ṣàánú rẹ̀ tó bá dá ọ sí kíní bá mọ kíní rèké yẹ sẹgbẹ rèké mọ ní anabi ní bọjọ kú ṣe nífẹẹ dàdí yẹ bàbá kulele wà kulele o kulele wà kulele o òkú wà kulele anabi lè yẹn máa ń tà sí rẹ yẹn máa ń tà sí ẹ pẹ̀lú àna Ọlọ́run ọkọ tó foru oríkà tó fọ búkú tó fẹ fọ pa ọfẹ pa ọ ní Ọlọ́run ní ọgbà fún kíni ọ̀kadà kan tó pé ọlọ́run tó tà sí rẹ tọ́lọ́ ọkọ̀ kan tọ́ wọ̀ tẹ́ pé fúnni kàbí kejì tọ́ sàṣìkárù gbà tọ́ tọ́ wá bọ́ọ̀lẹ̀ tí ṣìkíní kan ṣe ló fi bọ́ọ̀lẹ̀ tó ní ṣùgbọ́n ṣẹ́tọ́ jáàmù ti gbìyànjú kúnnú rẹpẹtẹ òun ọjọ́ òkú tiẹ̀ náà lọ́gbìn nígbà pé àbíkọ́lọ́ torí tiẹ̀ tọ́ wọ́hùn kọ́ máa jáàmù lọ́nà mà. tí wọ́n lọ́jọ́ òkú rẹ pé tí bàbí dààmú ọlọ́sùn wàá wò pé ó ti ṣàṣìkárù ó ti bẹ̀ mí ó dédé ọkọ̀ tẹ̀ nínú ọkọ̀ nǹkan Eh, ìgbàwù safari ó sì pè mí mo sì máa ń dáhùn ẹ̀yin màlẹ́kà kò kúrò èyí máa filẹ̀ ẹyẹ wọ́n á ní ẹ̀yin súnà ló kó báwọn ẹ̀yin súnà ni wọ́n sọ bẹ́ẹ̀ máa o sọ ti bọ́ ìyọ́n tí wọ́n á sọ ní pé máa dúpẹ́ fọlọ́hún má jẹ́ kí sẹ́yìgú tọwọ́ rẹ wá kí ìsáàgà má tẹ̀lé sẹ́yìgú eh. má jẹ́ tọwọ́ rẹ wá kí ìsáàgà kọmọ tẹ̀lé ṣéégún ni kéèyàn kọ́kọ́ pé òun ọ̀lọ́mọ ìsága ni pé àwa gbà ọmọ àwa náà tẹ gbà ọmọ ànídìí ẹ mọ máa bá a lọ ọlọ́run làwọn ń o. àmín. wọ́n tún mẹ́nu sátìmọ́ ayé àyà forty nine tọ́lọ́ nífa yìí ń tẹ́wà láwọ́ fàálàm ànàmá yòrídò láwọ́ ányò síbà wọn bè báàdì dùnú bìhìn wàyí nà kàfíìrà mìíràn náà sí láfàásìkò ọlọ́run ní fàyí ń tẹ́wà láwọ́ táwọn èèyàn kan bá sọ pé àwọn ọlọ́mọ ìwà nàbì fàlàm lọ́mọ yìí pé anamọ yuridu lọ́hù anyusiba òun bìbárì ìdùnnú bìyìn mọ̀ yìí pé àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ tí wọ́n ṣẹ̀ ọlọ́run fẹ́ wá tara ẹ̀ṣẹ̀ yẹn mú di fún wọn ló bí tẹ́fí láwọn ọlọ́mọ ẹ̀rí kílẹ̀ gbọ́ yé mẹ́jàmọ́ ọlọ́run sọ fún àwọn pé tí a bá dáwọn kan tí a láwọn ọlọ́mọ mọ̀ yí pé ọlọ́run fẹ́ fi ìyà ẹ̀ṣẹ̀ wọn kan bí wọn níbi láwọn ọlọ́mọ kíyà ẹ̀ṣẹ̀ lè wá ráyè jẹ wọn wọn láwọn ọlọ́mọ àwa náà wà á torí pé wọn ọlọ́mọ fìyà jẹ wọn nítorí ẹ̀ṣẹ̀ wọn kí làgbọ́ yé mbẹ́ àtọ́fà ìyẹn ọmọ kí la gbọ́ wọ́n yí àtẹ́lẹ̀ àwa tí àwa tọ́lọ̀gbé wà lójọ́ náà àwa ọ̀sẹ̀sẹ̀ tá a lè fi jìyà kádàrá ọlọ́run ẹ̀yin ọmọ yìí pé àgbọ́yé ti ń bẹ́ẹ̀ ní wípé ẹni ọlọ́run bá fẹ́ tú láṣìírí nípò òun ò ṣe mọ́ gbogbo wa yìí ewu ni ọ̀daràn nu wa njojúmọ́ ta ni ọ̀daràn ṣebí nítorí pé a wà ní ojú ọ̀nà tó fẹ́ ní fi ń fojú fò fún wa ẹ̀yin náà wo ọmọ tá a bá láìkì tó bá ṣẹ̀ wá bá a sì nà ká ní tá láìkì tẹ́lẹ̀ ọmọ téèyàn bá láìkì tẹ́lẹ̀ ó tún jàjà wà á ṣẹ̀ ìyá ìyá máa na ọmọ tiẹ́tiẹ́ ní ìnà tó tọ́ bọ̀ sí tiẹ́tiẹ́ ní ìnà àtàwọn ọmọ mi kọ́ ló ń bá ń kẹ́ wọn ah wọn ni tí wọn máa ṣe lónìí yìí <laughs> fi etí aṣọ nà ọ yọ ya fẹlẹfẹlẹ ẹ gbọ́ etí aṣọ wọn aṣọ aṣọ kọ báyìí wọn máa fi nà ọmọ wọn à nígbà nígbà wọn mi tẹ tí mo fi etí aṣọ òun náà mọ bí ara wọn kù sí ọmọ tẹ pé kọkànlẹ máa rẹ́rìn nígbà tẹ ń nà ṣé tí aṣọ náà fi ń yẹn tó bá ṣe wọn fẹ́ nà tẹ́lẹ̀ níyì ẹni a bá fẹ́ràn ó ní bá ṣe ìgbà tí ń fẹ́ràn wa tá à ń ṣe wọn tá a lè ṣe ní mójú kò fún wa ohun tó yẹ tí ìbá fi gbá wa mú ti pọ̀ lọ́wọ́ wa ta ni èso ọ̀daràn nù wa ìfojú fo fún wa ni ẹ̀jẹ̀ wa lọ mọ̀ bẹ́ẹ̀ pé ń ṣoore fún wa kí ni kan náà ìwọ̀ta wà lójú ọ̀nà ẹ̀sẹ̀ mọ̀jà máa rí sí pé tí ìtúni ń di alọ́mọ nítorí wọn fi gbà ọ́ kalẹ̀ gbogbo ẹ kọmọ ya kó kọmọ ya nugbọn náà yárin kọmọ ya láà kọmọ ya rìn kọmọ fi ṣe stein ya kọmọ ẹ wo mo ti jákè ní ìsí ọ mo ti da sí ọ̀rẹ́ di kò tún ya kò tún gbà kò tún kíkó náà kò tún kò tún kò tún tún ṣe mo ní ah, àbí à ń jẹ ọmọ yìí ni. Ah, ah. kìnìún ọ̀dà ẹ̀dá sọ̀rọ̀ àgbàlagbà ló tún lọ sí gbọ́n níbàyí. ọ̀sán yàn kó mu. ọ̀sán yàn kó mu yíyà kó mu àtẹ̀ tó dún ọ̀bí kó tún mọ dára sí lórí kó tún gbà kó tún gbà kó tún yà kó tún yà kó tún tún ṣe kó tún tún ṣe kótó wo kótó wo mẹ́rọ̀ pé yẹ sọ́wà dáadáa sọ́wà iná máa bí wọn ni pé àà ah, ah. nítorí wọn fẹ́ lẹ́ẹ̀kẹ́ tó náà lọ lọ pọ́n lé báyìí ọlọ́wọ́n àwọn àtòrí ẹ̀ máa sànú rẹ̀ èmi ìdájọ́ ní ọ̀fẹ́ náà ni pé wọ́n mọ̀ pé irùngbọ̀n dáa bọ̀ tí kò fẹ́ kí wọ́n yọ ẹni náà ni àwọn kan ní ń bẹ̀rù ní tijú òun náà mọ̀ pọ̀ dáa ní mọ̀ pọ̀ wọn lánàá bí ní àṣẹ nǹkan ó sọ pé bí èèyàn bá ti ṣe ní ọ̀bùn àlìjẹ́ náà oníṣùgbọ́n gbàtí wọn ayẹwọ̀n sí ìsìn sàn máa pé yẹn pé ní ẹlòmíì ìyàwó òun ni òjò wọn dá sí bólè sí àárí yìí ẹ tí bùkún náà ó ti ń kójú báyìí ẹ lọ sí èpo ẹ náà. ẹbí arúgbó báyìí. àwọn àdàbí arúgbó báyìí ẹ ti ju ẹ ti ju bàbá yín gan lọ báyìí ẹ ti bàbá yín gangan ògbójó yín báyìí. ìyàwó yà ìyàwó sì ìyàwó tí ì ṣe ìyàwó rẹ tẹ ìyàwó tí ọjọ́ àwọn ìyàwó alábàríkà ti máa ń sọ fàáfàá pé ah wàláyé irungbọ̀n yìí tiẹ̀ ọ ti pọ̀ jù. ó fi ti yín pọ̀. ṣé ẹjọ sómi mi ò máa wò yín tàbá yìí o. ẹ bá mọ sínú wa lé o. tí a máa sọ fún ọ pé ọkọ̀ ẹgbẹ́ ibi tẹ̀ ti yà ẹ̀yà ẹgbẹ́ ibi ẹgbẹ́ ibi ẹ̀ yà kó kúnná dáadáa kó kó kó fáìn. òun gan ló tẹ̀ mọ́ bọ́ fi nǹkan pa. ìyàwó tiẹ̀ ò rí báwọn ìyàwó sì lọ́fẹ́ ìyàwó tiẹ̀ fẹ́ irungbọ̀n ilé ìbòbò tí ibo mọ́gbó ẹbù hmm. ọ̀yàwó náà kò túlẹ̀ ìyàwó tí ọ̀fẹ́ jẹ́ lọ́lára rẹ̀ yẹn ìyàwó ẹ lọ fà ìyàwó ẹ lọ fà àbí ìyàwó mi tẹ pé ń bọ̀ bá rí kọ́kọ́ ẹ sùn ní wọ́n bá fi sáàsì barúgbọ̀n jẹ́ nígbà ah. tó ẹ à ń bọ̀ bá ti ṣe kálákálá tó tó jí yọ lọ fàdà lókù. Ah. yóò ṣe gbin àbọ̀ ta. oge díẹ̀ oge bi díẹ̀ oge kan díẹ̀ aṣọ di pálapàla. bàrọ̀mọ̀jà fẹ́yàwó ọ̀ràn. àmín wàá iná kàfíra mí náà la fàásìkò ọlọ́run ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fàásìkì ni wọ́n kí là ń pè fàásìkì lẹ́yìn tí ó jọ ẹni retí òrìṣẹ́ ni nínú musa wa bẹ́ẹ̀. èèyàn bá ń jàmọ́ wọn ní níta abádébẹ̀ ni pé ọlọ́run máa wo ìṣesí ẹ̀dá láti gbé ẹ̀dá kárí ntọ́ba bá mu láàfin ní ṣe pálapàla sáàgùn ọlọ́run tó bá fẹ́ rẹ̀ ọ pamọ́ra sínú ó fẹ́ tẹ̀ ọ sí ọfẹ́ tí ọ ṣe dùhà rẹ ọfẹ́ tí ọ ọfẹ́ rẹ ọ tí ìṣe rẹ gangan tẹ́ pé rẹ sì tani ni gbé kurani tìláwà tìláwà kurani rẹ ò ní tí ka súnmù kan tára ó fi ya ga èṣù ló dé yẹn má gbà fún pé ń gbàgbà sí ń ka ya ya ya ya ìsìn yóò ṣe yá òyì gbogbo àwọn nǹkan wọn á nì lè sọ ọfẹ ká ṣe ká lè jìnnà sọlọ́run kó n lè ra wọn tó mú kọ́ ra wa mú. àmín abatile ń ṣe é wáàsí la wáyé nísìnyí ẹlòmíì kọ̀ǹdíṣẹ̀ tó bá dé wáàsí tó bá rojọ́ fún wa tí ọba wá ní kọjẹ̀bi pé ìṣesí tó ń bá dé wáàsí rè lónìí yìí o ntí òun tó ń yé sínú kèésì kò sì sí tàmárẹ kò sí tí ń wa wá sí nígbà pé ń retí ntí ọ̀jẹ̀ wọ́n ní mi ò tún rówó ọkọ̀ débi sáárì pé òun máa tó wọn jẹ yín wọ́n ṣe pákó ojú kan pákó sọlọ́run lọ́rùn wọ́n ṣe fọmọ́ wá sí i jókòó ń bẹ́ẹ̀ kò sì gbọ́ kò sì lẹ́mìí pé ó lò tó bá jẹ́ pé kíbi máa pa ọlọ́ba rí pọ́ yẹ ẹ́ ó ti dà ó sì mú nírọ̀lẹ́ mú kó bomi mu ọba rẹ̀ ní bọ́ngàrí ó mú sí bó sì rẹ̀ wọ́n ò rí i pé kò ní gbé ọjù lẹ̀ bá a sọ lánàá bá ti ń tọ́jú ẹranko ìwọ ìwọ àlẹ́mí àti sàfaradà tó nǹkan ni ìyẹn àìkégbé ìṣúwa kégbé ìṣúwa kégbé ìṣúwa ni. ìwọ lọ ẹnìkan sọ kíní kan jò ní fún wa tó fi kọ́ alẹ́ kọ́ wàlẹ́ ọ̀rọ̀ ni láyẹ̀ ọ̀nbọ̀n wá sí i kò sówó tí iye wọkọ̀ wá lọ́nà máa ní ọ̀rọ̀kọ̀ ọ̀nà tí ó gbèdé tí ó bá gbé díẹ̀ èyí tí ó rìn òní pọ̀ ọ̀sáwàsí wáàsí lẹ́ni tí ò ní nǹkan wáàsí lọ́wọ́ wá làsí wá bò kọ̀dẹ̀rán kan pé àsìyóbò ń bẹ̀ abẹ́rìn kan bẹ̀ yẹn ìmọ̀lọ́hún mọ̀ ti ti ṣe wá ni pé àmọ̀kọ́lọ́ mọ̀ ṣiṣẹ́ sí wa àmọ̀ gan ìrò wa ni pé gbogbo ẹ̀kọ́ mọ̀ májẹ́kọ́ bá mọ̀ pé gbogbo ẹ̀ lọ́mọ ìwọ mọ̀ ṣe tiẹ̀ lọ nítorí ọlọ́run nìkan ọmọ ibi tó bàjá ibo ní jù sẹ́mi ẹ̀dá pé ẹni báyìí ẹ máa ronú tiẹ̀ mọ́ tiẹ̀ tí ó kà ronú pé ah, ẹ kì ṣe lágbájá fún nǹkan báyìí ìbọ́lọ̀ lójú sẹ́mi ń tàn a máa fẹ́ torí ọlọ́run gbà sọnù àfẹ́ àfẹ́ kí wọ́n sọ alẹ́ nu àfẹ́ gbé ìbú àfẹ́ kí wọ́n bú wa èyí sì ráyé ẹrí àwọn àwọn tí ń gbàyànṣẹ́ láyé pé bẹ́ẹ̀ bá ti lè torí tí wọ́n ń ṣiṣẹ́ wọn wọn ní fún yín lókun bá mi bá gbaṣẹ́ ológun kó tó di pé ó ń lékún nípò iṣẹ́ kan ni ó ṣe mi má gbàyàn ṣiṣẹ́ ọlọ́pàá níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ níbẹ̀ kí o ti bẹ̀rẹ̀ sí fún lóye tó bá gbọ́ pé yàn ń gbaṣẹ́ ọlọ́pàá àbọ̀gbaṣẹ́ àmì lójú ẹsẹ̀ tí wọ́n tọ́gbà ni wọ́n bá gbé sí lẹ́fù kan ó yà kàwé débẹ̀ ni ìwé ló yà sún débi pé kọ́kọ́ wọṣẹ́ lónìí kó lè ti máa ní ipò ẹnjọ́ tí wọ́n kàwé ńkọ́ ẹnjọ́ tí wọ́n kàwé ńkọ́ àbí ebi kankan lè kàwé bíi àfaradà bíi ìnáwó ọ̀rẹ́ tí wọ́n á dé nù wọ́n fún ni pé ipò báyìí ni ọbẹ̀rẹ̀ sí ìgbà tó ní pé o ti kàwé o kó tó lépo lépo nkún iṣẹ́ ni ó tẹ̀lé ńgbà ọmọ ìdẹ́yìn wa rí bá òun sáwọn ọlọ́run wa jẹba dẹ̀dẹ̀ rìn tí wọ́n máa fún wa nípò lọ. àwọn afẹ́ àwọn òfẹ́ sàfàdà kankan àfẹ́ sàfẹ́ nípò ni ẹ̀bá fẹ́ nípò. ọ̀gá kò ní ká fẹ́ kọ́lọ̀ ń bá ní ṣe nǹkan báyìí kó sì máa dá wa lóhùn ọ̀gá kò ní fà <laughs> lórí àríyá lórí ọmọ ebi ètí kálukú wa dé báyìí tá a dé báyìí ìbáwọ̀ ọmọ ètí àmà ń tọ́lọ̀ fi sànú àwọn òbí tiwa lódodo àmà pé ó ti kọ́ lẹ̀ bọ̀t kí ni àmà tó kọ́ mọ́ ní sábàbí tẹ́gbẹ́ táwọn òbí wa ṣe nìyẹn tọ́lọ̀ fi pé káwa lẹ́tọ̀ọ́ sí táwa ìtawà ń bẹ̀ àwọn àfẹ́sẹ̀ kankan lè tiwa àfẹ́ jẹ́gbẹ́ tán bẹ́ẹ̀ ni bá ti dẹ̀kùn máa ti bá ń ṣàdúà owó náà ní fi ń wà kò mi fọnàmà mi fọnàmà mi jẹ mana rárá o bí wọn ò ṣe yàgbé àríṣekọ́lá tí ó dàbí Dangote nankaluku ní tí ẹ kò mọ́rí sí. nàfìlà gbọ́kúrò àgbọ̀dọ̀ máa fi ìbáàdà àgbọ̀dọ̀ máa fi ìbáàdà wá wá ayé àgbọ̀dọ̀ máa fi wá ayé ẹsẹ̀ ìbáàdà yìí sẹ́kọ́nà fọlọ́hún mùkùlísàn ìkìláṣàn akásẹ̀ yẹ bá sì bàdà tán ẹ lè tọrọ àdúrà lẹ́yìn ẹ̀ amẹ́fẹ́ àníyàn yín gangan ní pé ìbádà gangan ẹ̀fẹ́ fi wá owó ni ẹ̀fẹ́ fi wá ipò ni ẹ ti sítẹ́ o wọn ò sì ìbádà fún yàn báwọn o ọlọ́run sórí ẹ̀ bá nǹkan bá ń sì ìbádà o òun ní ká sìn sẹ́pánà káwá buyà sí forty one ah, ah. kakekekekeke kẹgbẹ àníyàn pé wọ́n lọ́hùn aláma àrísíkúni aláma àrísíkúni Alama àrísíkúni yàtí àrísíkú alágàdá mi ń kúlì màkáni ló fi kí forty one yà sí ó sì ráyè ìranù tó báyìí ń parí odidi kwani ìjọ méjì ìjọ mẹ́ta lórí àníyàn pé ipò kan ipò yẹn kọlọ́njọ bọ́ sí o kọlọ́njọ gbé wọn ni pè bẹ́ẹ̀ o lófin ka lófin ka odidi Quran ṣé ọfẹ́ torí ọfẹ́ jẹ ààrẹ Nàìjíríà ni ó dẹ̀ gbé Quran síwájú ó dẹ̀ ń kà á lé àníyàn yìí pé kí ipò kan lè bọ́ sí Quran kárí tí wọ́n ní lọ́wọ́ sọ̀kalẹ̀ lórí iṣẹ́ lórí òkè òkè ọ̀fà ya ọmọdé kakó ọmọdé káyé kó yẹ kó wọ́n ju o ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ń dáhùn ẹbọ ló ń ṣe yẹn wọn ò dá kwani fún yẹn wọn ò dá fún pé kẹ́ ẹ máa fi ṣàdúrà lórí ayé wọn ò pé kẹ́ ẹ máa fi gbèsè gbèrí kẹtẹ ó sùn lálẹ́ gẹbí sọ wọn ní ẹgbẹ́ sí ikun obìnrin tó lóyún kó ibà àbíláyọ wọn ràn yín fún yẹn o kwari ò sí bá yẹn ẹ kántí mẹnu ẹ lónìí bẹ́ẹ̀ bá wá ṣe olóore tán o ẹ̀ka kwani tán gẹ́gẹ́ ṣe olóore náfìlà tán bí ṣe olóore ẹni ṣe olóore ẹsẹ tán ọlọ́run ntọ́ ọ̀ràn mi mo ṣe tipa mi ka yìí gbé mi náà sì tèmi kò jẹ́ pé rí orí nǹkan òun lẹ́wà gbé ń tẹ́ ṣe gangan kà fẹsẹ̀ náfìlà náfìlà wàhùn wàhùn nítorí pé ọfẹ́ ṣe wàhẹ́kì nítorí pé ọfẹ́ dìbò kò lè bá wọlé torí pé ń dùn kínní kan gbogbo yìí nọ́nsẹ̀nsì ni nọ́nsẹ̀nsì ni ọkàn wé sàsìkò dànù ọ̀dà gbogbo àwọn tí ń kéwú ẹ̀ wọn wá sí ní jẹun wá bí. ìlò fi sún wọn ẹtí bá ń ṣe bẹ́ẹ̀ yẹn tí ọba sọ́ra yóò sún débi kọ́ ọmọ lọ́kọ̀ àjànú. ń bọ́ bá kéyà sí kéyà sí tí ọba dáhùn tí yà ọba dáhùn kí yóò kùjọ́ lọ sí wọ́n sì ní ọ̀pá rè pàtí fa ọ̀pá ní ìsìn àjànú ó dé ní sí ní wọ́n bá jáde bí wọ́n máa ń bá jáde bí sírù náà ni wọn ò ní àwọn fi náfìlà béèrè lọ́dọ̀ ọlọ́run but system ni ẹ ṣe náfìlà yín láyìn yàn ìbáadà pé mo fẹ́ ṣe ìbáadà fọlọ́run lórí náfìlà yìí ẹ wá ṣe tán ọlọ́run èmi náà wá kó tèmi síwájú rẹ̀ bá mi ṣe àmọ́ níbẹ̀rẹ̀ kọ́ pé ẹ àníyàn tó dà ní pé náfìlà yìí wọ ọlọ́run mo fẹ́ fi gba nǹkan lọ́wọ́ ọlọ́run àà ah, ah. ìsirakù nìyẹn kíní yẹn gbẹ tàfàtàfà ni ọlọ́run pé sẹ̀sẹ̀ máa yé ni iná káwọn ṣàfojú káwọn mójúgbò fún asẹ́sẹ̀ lẹ̀ pé hmm. àmọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ máa ti ń sàánú yẹn kí ìran náà yà máa síwọ́ lórí asọ̀rọ̀ yìí ń bì kan tán a ti fún àwọn èèyàn ní náfìlà kan rí nípa olè náfìlà mẹ́rin ni náà lẹ́tọ́ ń gbọ́ yìí ẹ̀jẹ̀ wá sẹ́sì lónìí rákà mẹ́rin ni lèyàn bá ṣe é nù ilé kan pẹ̀lú ògo ọlọ́run olè ò ní kànlẹ̀kùn bẹ̀. àwa ń sọ̀rọ̀ bá ṣe ń sọ yìí ẹ̀yin wa béèrè pé náfìlà báyìí tí ó sì jẹ́ yí pé àwa náà ni ẹlẹ́rìí gbogbo létà ṣéṣì ló lè ọ̀kànlẹ̀kùn bẹ̀. ńkọ́ mo ní bẹ́ẹ̀ ni baba bùnú kọ́ yìí rahimahullah inú tíra wa lọ́wà tí ń pè ní adáhu ọ̀dàwà ń bẹ̀ lọ́wà bẹ̀ láti rí kódà ọmọ akẹ́kọ̀ọ́ lọ́kọ́kọ́ rí èmi ní tíra yẹn lé sànwó ibu tí a ti máa ní kì yéé sì máa kà ọmọ akẹ́kọ̀ọ́ sí wa ńlọ́kọ́kọ́ rí àǹfààní lóde lọ́sọ̀ fún wa pé àrùnkùnlá ẹ̀ tí a báyìí báyìí tẹ ní ara ń gbà báyìí ẹ lọ wojú yé báyìí báyìí báyìí ń bẹ̀ ń bẹ̀ báyìí báyìí wà níbẹ̀ àwọn àfi lọ rí nígbà tí ó ń lò ọlọ́run fàṣẹ sí ẹni wọn béèrè lọ́wọ́ yìí pé ìyẹn ń kọ́ mo ní ìwọ náà wo bí bàbá ṣe kọ́ wo ń tọ́ bẹ̀rẹ̀ rẹ̀ bàbá kọ́ síbẹ̀ yìí pé ẹnìkan ojú oníṣòwò ó wá lọ sí okòwò rẹ̀ ọwọ́ atu owó jọ tó fẹ́ mú lọ àwọn èèyàn tó wá gbé owó fún pé báwọn rajà bọ̀ gẹ́gẹ́ bí ṣiṣẹ́ olówó ó yìí wá pọ̀ ó dójú ọ̀nà làwọn adigunjalè bá dé adigunjalè yìí sèpọ̀ ẹsẹ̀ dé ní ayé ìsìn láti jọ́ jọ́ ló ti wà nọ́ọ̀sì rẹ̀ wà ní Quran Karim kọ́ọ̀tù tọ́rík bọ́lá ti pè gánà nìyẹn dánadáná tó ní bá dé ní bàbá ẹ̀lẹ́ o ẹ̀yìn ẹ̀yìn náà ti mọ̀ pé ẹ̀ ń bá ti pàdé àwọn ọ̀rọ̀ ayé mọ̀ o bàbá ní ẹ dákun gbogbo tó ń gbé lọ́wọ́ yìí ẹgbà ẹfẹ̀ mi òun lẹ̀ wọ́n ní rárá má sọ pé káwọn gba dúkìá wọn láti fìwọ́ lẹ̀ nítorí ọba ọ̀há gbé pàdé àwọn anáfẹ́ kan ní má fi hàn sọ pé ẹ̀yìn kan máa pọ̀ wo gbèsègbè kan bí onílọ́ra yé ma àlọ́ òkú lónìí kí ni owó àwọn ọmọ ọmọ àfọwọ́ àwọn bíi àwọn ẹ máa gbọ́ nǹkan owó wọn ló wọn náà náà ní bàbá wa ní ẹ dákun òun àtọrọ kínní kan òun gbà pé òun ó kú lónìí ṣùgbọ́n ẹjọ́ òun ó sì bá dà fọlọ́hún tó ń bá wá sí tán ẹ̀ pa wọn ẹ̀ta yọ̀dà kò wọ́n ní à ṣe ń tó ṣe kò níkàájú òní lọ́lọ́ bọ́lọ́hún farabalẹ̀ ṣe gan bá máa gbé náfìlà dùn wá sí náfìlà ara kà mẹ́yìn. amáníyàn pé mo fẹ́ ṣe ìbádà fọlọ́hún ìbádà ló pé ìbọn nǹkan kò ní mo ẹ jẹ́ kí n ṣe ti ẹ̀fìn ní pa mí òun ṣe tán òun fi àníyàn pé òun fẹ́ ṣe ìbádà ọwá déforí kanlẹ̀ ẹ̀gbẹ̀yìn ló wá ní yá wà dúdú yá wà dúdú yá sẹlẹ̀ arsèlè makin yá fa liman torí èdù asaluka bi isin láyò rọmọ àbí nǹkan wọ́n asaluka bi ọ̀sà sọ́ba ń lọ wàhálà mi o ní ọlọ́mbà rí pé ah, ó sì mí tán wọ́n sì wàá tún á pa ọ́ wọn nígbà tó tún sin ọlọ́run bá rẹ̀ ń tán à ń padà nù ọ́n pọ̀ wá sìn mí yìí èmi mọ̀ dá ọ èmi mọ̀ dá wọn náà wọ́n ní bàbá yẹn gborí lẹ̀ ó ń sàtáyà lọ́wọ́ lẹ́ni ọ̀n bá dé ní bá ṣe nìkan kan bá ṣe gara sánmà wíwà tí tí wọ́n san lọ́ba dé tó ń ti dà ó sì hàn kéde lórí ìkejì hàn ìkẹta hàn ó sì wọn lórí ó rẹ̀ tún disappear bàdẹ̀ dìde ńlẹ̀ ó gbówó rẹ̀ ńlọrin àjọ ẹ̀ padà. gbogbo ìjọba láti fún dọ́fílà yẹn àbáàfo yìí afẹ́másán lókù ìkànnà bẹnu sátúlẹ̀ àdìd tẹ́ bá ti kà á sẹ́nu ọ̀nà a ah, pẹ̀lú ògo ọlọ́run kókókókó ẹsílẹ̀kùn ìlágídí a inú ilé nǹkan fẹnitẹ́ bá fẹ́ kódà bí ìsọlè nìkan ẹni bá má burú bọ̀ ilé nǹkan wà. يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ibẹ̀ la fa kí wá sí gbogbo àyà ńlẹ́ka wíwẹ̀ tí wọ́n kọ́ suratul adid aya twelve àbí thirteen ni ẹnà fàdúrí bàbá yìí náà ń délẹ̀ lẹ́ẹ̀kanka ẹ̀ẹ̀kanka ẹ̀ tilẹ̀kùn ṣẹ́gbẹ́jàmá ẹ̀ tilẹ̀kùn ẹ̀ donu létí yín ẹ̀ má fẹ́ ka inú lílé odò sí àkọjú sẹ́nu ọ̀nà kání ní fẹ́ǹsì ni ẹ̀ pa fẹ́ǹsì de ẹ̀ ẹ̀ ti géètì ẹ wà dónú fẹ́ǹsì lẹ́wà kà síbẹ̀ lọ́ba tán kò ní ìdí ẹ̀sùn nǹkan mọ́lẹ̀ amari <laughs> nǹkan mọ́lẹ̀ eré hmm. ọmọdé ní gbogbo yẹn ẹ dónú lé ẹ kọ di sínú lé ẹ sákàlẹ̀ mẹ́ta ẹ bá dọ̀n bàjẹ́ ráàyè bẹ́ẹ̀ bá ráàyè kálẹ̀ kan lọ́ba tán gbogbo bí a pẹ̀lú àna ọlọ́run wọn ìkànlẹ̀kùn mẹ́lẹ̀ lórí rí àsìpẹ́lẹ́ ọkọ̀ mọ́ni wọ́n kànlẹ̀kùn burú lórí. àmín tó bá rí kà sí gbogbo ilé pápápọ̀ rẹ́ǹtì ilé kí wọ́n pọ̀ fẹ́ ṣe nǹkan sílé àwọn kà sí yàrá rẹ̀. nǹkan sọ. ó lè lè wọlé ká dé yàrá tiẹ̀. yóò fò bẹ́ẹ̀. kà sẹ́nu yàrá rẹ̀ tilẹ̀kùn ọ̀sà gbà kí ọ̀sà lè kà sí yàrá rẹ̀ ló bá tán. ṣe ń sanwó lé. Suratul Hadid ní àyà kàtì. ikú mọ́jàmá wọ́n ní ta fẹ́ fàyọ́ ń bí ni pé àṣẹ bàbá ní wàlábùdá anyakuna lè ìdìláàlú mínjàrá ìfìdí abudi tí sọnù tọ́lọ́mbà sọ ẹ̀dá kan nù nítorí iṣẹ́ owó ẹ̀ ni kálukú tọ́lọ́mbà sọnù kó yẹrẹ ẹ̀ wò iṣẹ́ ẹbú kan bẹ̀ lọ́wọ́ ẹ̀ láì fi máa yọ́ṣẹ́ ẹbú ṣe ọlọ́run padà fi iṣẹ́ ẹbú tú ọ gbangba èèyàn máa pè kíníkan ò da ọwọ́ ayé ọ sí torí pé àwọn èèyàn ò rí èyí tí gbogbo àyè ò rí lọ́wọ́ tí ó máa jẹ́ ẹ̀sán fún ti yẹ yíyìn ṣe jẹ́ nìyẹn àyà fọ́tì ìwọ nìkan ni lónìí ah, ọ̀gá o. kul ara'aytakum in atakum adhabullah. أو أتتكم الساعة أغير الله تدعون in kuntum sadiqin aya mi alani wa nabi kul ara'aytakum sallallahu alaihi wasallam ibani sallallahu fa nabi sallallahu alaihi wasallam alani kuli sọ ara'aytakum ara'aytakum hmm. in yatakum adhabullah Ah, ẹ̀wà ríra yín ẹ̀yin èèyàn ẹ̀wà já sọ ara yín yìí. in atakum adhabullah. wà nábì sọ fún wọn báwọn pé kó o fi ara wọn hàn wọ́n sọ pé yàrá ayé ẹ̀jẹ̀ ń fira yín hàn yìí wà nábì sọ fún wa bẹ́ẹ̀ pé tí ìyá ọlọ́run bá dé ìyá ọlọ́run tó bá lọ rèé dé gbogbo kálakàlà kálakàlà bí ara alẹ́ adíkàlà tó fẹ́ràn àkàlà jẹ́ kàtẹ́ ń sọ kì í tí ọlọ́run bá dé ìyìn kíní kan ní òjò ṣe ń tọ́jú kó ṣe ìyìn ọkàn ní o balẹ̀ ní òjò lè kírun ìyìn àti pàwẹ̀ yẹn ṣe mọ̀ pé bẹ́yìn ọba ní nǹkan tí ó jẹ́ ń sáré ṣe mọ̀ pé tí màá ń gbàwẹ̀ báwọn tí ò ní tẹ́yìn ó fi sínú. <laughs> ọ̀nà òkú sẹ́ tí ọlọ́run bá lọ dé àwọn àtàtìkún sáà àbíkú dé lójijì ikú adé lójijì kíní kan yín òjòrí láyé tọ́lọ́hún wọ́n fẹ́ ẹ̀kọ́ lọ wá sí ní iṣẹ́ ni iṣẹ́ mo ti máa gbéṣẹ́ fún yàn téèyàn bá lọ ṣiṣẹ́ yẹn báwọn àmọ́ náà ni téèyàn tẹ́ mo téèyàn bá lọ ṣiṣẹ́ oúnṣẹ́ ṣe pé àmọ́ náà ni èèyàn dáhùn rẹ̀ lálẹ́ kìámọ̀ kéèyàn tó ní wá sí díṣẹ́ lọ fine ọ̀kàrẹ̀ aminu hmm. aminu. ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́ ọ̀wọ́n náà mọ̀ pé iṣẹ́ ọlọ́ọ̀ àwọn yẹn wá tí àwọn yẹn wá di olówó kò jésù ọlọ́run ọ̀kàrẹ̀ níjọ ọkú bá dé náà èyí náà tó lárújàre pé a iṣẹ́ iṣẹ́ wọn ló díwọ̀. àgọ́ ìrọ́lọ́ ìtẹ̀dẹ̀rún. bọ́lọ̀ bá dé lójijì pẹ̀lú yà àbódé pẹ̀lú ikú sọ́ba mi ń bẹ tẹ́ pè lẹ́yìn ọlọ́run ni. in kuntum sadiqin. kálẹ̀ bá fẹ́ sòótọ́ ẹ gbọ́ tí wàhálà bá dé bá wọn ń gbó lọ́hùn ṣé wọ́n máa rántí gan mi <laughs> ẹni dèdè rẹ̀ ń ṣe nínú mùsùlùmí náà tí ń pe séwù ìyìn lẹ́bà jẹ ni ń wọ́n fi ọbẹ̀ láàjẹ ìbátan ẹbẹ̀ lọ́bẹ̀ ọ̀rọ̀ ní ní ń pe séhù ṣe séhù náà ṣe ẹjọ́ wọ́n lọ́wọ́ tẹ̀ kárántí séhù mọ́ nísìn ọlọ́run lẹ́mọ̀ pàgbé ọlọ́run wò ọlọ́run wò. Allahu Akbar. Agaga, àwọn tẹ́gbẹ́ tẹ́yẹ kan fẹ́ kan sin ọ wọ́n fẹ́ kan sin ẹ̀dẹ́gbẹ́ wọn bí ọmọ lẹ́yìn jésù tẹ́gbẹ́ jésù lọ́rọ̀ wọn bí kíní kan ṣẹlẹ̀ jésù ẹjẹ́ lọ́hùn ó mu ní ìsìn káàkiri ti jésù mọ̀ ọlọ́run ẹ̀mọ̀ pé ní ìsìn èdè tẹ́ máa fi pe ọlọ́run nínú èdè wọn náà máa lò ní ìsìn kò ní lo èdè kò ní pe nǹkan mímọ́ lẹ́yìn ọlọ́run ọlọ́run ò ọlọ́run ò ní máa wí ní ìsìn kí bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ sòdodo ẹ̀yin náà mọ̀ pé bọ́lọ̀ tó tó ń bára yín mú ẹ̀rí nǹkan mi pé ìjọ lọ́n lọ ńgbà tẹ́ pé bá ń wá ni kí ló tẹ̀ fẹ́ máa pè lójú bọ̀rọ̀ sí ìjọba pọkàn so ọlọ́run ẹ tí wàá wa yìí ká má pọkàn ni olódásánmà onítọ́jú rẹ̀ mọ̀ yẹn nísìn ká má gbogbo ẹni ọlọ́sẹ̀ ilé kẹ lọ gbé lọ́túbá ẹni kìíní kan lè lọ kó dànù lọ́túbá èjógùn ni lọ kó dànù yorùbá ní igi tá a bá fi ẹ̀yìn tì bá a ṣe àfẹ̀yìn tí òun ní kí n bá ń lọ lẹ̀ kọ̀gbà yẹn dúró ẹ̀ tí ní kí wọ́n wá wọ́lú yẹ kò lè pààyàn báwọn hmm. abẹ́ẹ̀ gẹ́jẹ̀ ni jàmọ́ afẹ́gbẹ́ ti gi kan kọ̀ wá gbà wá dún pa pé kò lágbára pàṣẹpẹ̀pẹ̀ tí lòun náà bá lọ ọlẹ̀ tígi ẹ̀hún bá wá di pé lójijì ló bá wólù wá kò lè pa wá ìtẹ́ kó létí ọ̀sànfààní tí ò wúlò fún yín tí bùkátà yín ò bí yá bàbá ah, kó dànù ẹ̀ lékù bí ẹlòmíì bá wá fún ibẹ̀ lọ́hùn tá bẹ̀rẹ̀ fún lọ́nà bíi tí ọlọ́ngbìlì sànú ẹ̀ gbogbo ẹ̀ náà kọ́ ni gbogbo ẹ̀kọ́ làdúà ẹ mọ́ sàṣedànù àdúà ẹ kọ́kọ́ gbọ́nà tàdúà gbàgbà tó ẹ ṣeun bàbá wa bí ya sí ni lẹ́wà yìí o àdúà nìkan ó ṣe fún yín o yóò ní à ah, ń tó wá sí náà nù ok tí ẹ bá ṣàdúà ń ta lè rò pé yóò dáhùn yóò lọ́hùn ẹ wá já sọmọjẹmọ ti fi dáhùn kọ̀ wá fẹ́ gbọ́ pé nǹkan kan míì tó ń bẹ lẹ́yìn òun o ọmọ anábẹ́ dá mọ̀ tí wọ́n sì fẹ́ gba nǹkan wọ́n mọ bí wọ́n ṣe pákéjì ẹ̀ ah ló lò ah ọ̀dà ẹ wá ṣàdéhùn ọlọ́run ní í ṣe yín lẹ́ni tí ó ṣàṣìdànù láyé yín yọ lámẹ̀ tí wọ́n fẹ́ bàbá yín ṣàdúrà ń bí mọ́jẹ̀mú ni o kí àdúrà mọ́tò dépè o tí a bá ṣàdúrà fún yàn ń bí ta ní kọ́ lọ kó ti ń bẹ́ńlẹ̀ rẹ̀ tí yóò bá kó dànù tabanikọlọ ń jẹ́ ọ dáa fún ntí ó túmọ̀ ní pẹ́lú ọmọ jẹ́ ọ dáa fún o àti ó bẹ̀rẹ̀ àdúrà ẹ̀rì tí ó ẹ máa wojú rẹ̀ ẹ̀rì tí ó sunra kì í. sunra kì ni ó tún jókòó jó. tó tún jókòó jó inú ọkẹ ẹ má rí mọ́. ó gbé rọ́ọ̀nù. inú kó sì jẹ́wọ́ pé ṣé tíyàn ṣé gbogbo ẹ̀ sánìsá. àbàpá kan. àbá kan mo ní ẹ lọ kó dànù ó ló ń oní ìtọ́ ni àwọn ṣeṣeṣe onílé tiẹ̀ ti kún onílé ti kún ah. àwọn wẹ́sẹ́wẹ́sẹ́ ẹ wá kúra nǹkan kẹ wá bá mi lọ́ba lọ lọ́ba dé ní pẹ̀lú ògbọ́ ọlọ́run àdúgbò inú ilé gan tiẹ̀ ti ń rún òrùn tó dáa ní ìsìn àti hmm. òkúra nù tán. Hmm. mo ti dáa bàbá ńgbà tẹ́lẹ̀ ti kúra nù yìí ọlọ́run àlọ́wọ́ pẹ̀lú ògbọ́lẹ́mọ́lẹ́ ti gbàdúrà àmọ́ kìnnìkan ni o tí ó bá yẹ pé nǹkan tó ń kù iná lé tí ẹ bá kó dànù tí a bá yẹ lè bẹ̀rẹ̀ àdúà ẹ̀rù payín o. èpè yóò máa jẹ́ fún èpè èpè. Ah, ó ní ẹ̀dá náà fà nǹkan ah, gbogbo ẹ̀ ló ń kó dànù pátá afẹ́yọ̀ kan. ìwọ mẹ. olóyún ẹ̀jẹ̀ sí yún ọ̀pẹ ẹni nítorí wọn á lówó lórí ń gbọ̀dá akọ ìjàmọ́ ah, àwọn èèyàn ń dààmú láyé. tọ́wá kówó náà lérí nǹkan kan ọyọ ah, làpá kì í sọ owó díẹ̀ o ó ní wà láì ọlẹ́yìn òdi ni ẹ mú un lọ. Hmm. ó ní kèrè wá sóògùn tó ní ìsóògùn mo ní kí á ní ọlẹ́nu kọ́kà wà ní ilé ní kọ́kà wà ní ilé tí ma ti wà ní ilé ní ọ̀ní ọkàn yẹn ọkàn yẹn ọkàn ṣàdúrà bá ṣàdúrà owó ńlá ní agbàlọ rẹ n ta lè pèlè owó ńlá jàmá tí àwa lè pèlè owó ńlá owó ńlá ni. nígbà tí ó pa mí lérìn nígbà tí ma bá a ah, na sàtẹ̀yìn òun náà lè yóò tún gbé náà ní bàbá sàtẹ̀yìn òun náà mo ní à ah, oh. àtẹ̀yìn òun náà ní kílẹ̀ bẹ́ẹ̀ kó ṣe fún yín bí. ó kò dà gbójú. ẹ lọ gbé ní o wọ́n àlọ́ ń gbọ́ padà dé ó lóun débi tó fẹ́ gbé sí ó ní nǹkan sọ fún ọ pé ah. wọ́n ti léèdì ó ọ wọ́n náà lè sọ fún ló ń gbé lọ yìí o èdè ó mú ọ o ńgbà kí ni ọbẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ èdè ó mú ọ ayé ó sì ọ ó lòun á pé ah, àbáyé tí wọ́n ní ṣeun náà ni. ṣé ẹ ti gbé jù nù. ìkan ọkọ àtìyàwó làwọn mùsùlùmí rí ìyàwó lọ́wọ́ bá mi wọ́n ti gòkè rí wọ́n ti rókè gòrì dáadáa ṣùgbọ́n ọlọ́run sáàdé ni alùsùnà kan bá mu wá alù afa kan mo yẹn tó mu wá ń bẹ báyà wọn tẹ̀sí yìí lọ́sàn-án yìí ló bá mú obìnrin yẹn wá alùsùnà wa sọ fún mi pé kí n dákú o pé ọ̀nà wọn ti jì o ẹ bá ń bá ń sọ wọ́n sì ní wàhálà làbá bá bíyàwó sọ̀rọ̀ obìnrin ọkàn wọn èsì ìgbé ìrọ̀ ti ló bá sọ fún mi pé sóòlì mọ́kọ̀ wá à ah, mo lọ́dà àìfẹ́ kan dóbìnrin lónìí láì rọ̀kọ̀ tẹ́lẹ̀ asọ́mọbìnrin asọ́mọntọ́ asọ́mọntí ń wí hmm. lọ́kọ́ bá dé làbábọ́kọ náà sọ̀rọ̀ ẹ̀yàn ní there's no problem ó ní ti sọ fóun náà pé kò sí wàhálà pé àwọn lọ kó dànù àṣẹ tẹgbẹ́pẹ́lẹ̀ kan bẹ hmm. tí wọ́n ná millions of naira lé lórí tẹgbẹ́pẹ́lẹ̀ ni bí wọ́n ṣe sọ. So ìyàwó ẹ̀ wá ń ìyàwó ẹ̀ wá ń sọ ń sọ pé kí n lè gbọ́ yé pé wọ́n sàn jọ ń sọ̀rọ̀ àwọn wọ́n jọ ń fúnra wọn ní sáìn wọ́n tún ń bè mí ìyàwó tún ń bè mí sọ̀rọ̀ pé bàbá so tí ẹ̀ ń sọ ń sìn ni pé eh, àdúrà nìkan sáà ni ká gbára lé báyìí bùn nìkan náà ní sẹ́ òtítọ́ ẹ̀yin ẹ̀ máa ṣe lọ́dọ̀ yín abẹ́yìn náà sì tábàlì ṣe ń bí báyìí ni ìyàwó bá wa sọ slang kan lọ́kọ̀ ẹ̀ wá ọba sì ọba parada lẹ́sẹ̀kẹsẹ̀. ó pa kuru mọ́. wọ́n ṣe yìí lẹ́sẹ̀kẹsẹ̀ yọ ní ah, ẹ̀yìn ah, ah, nùnùnùnù wọ́n sọ yẹ wọ́n bàbá sọ yẹ wọ́n sọ yẹ wọ́n sọ yẹ wọ́n sọ yẹ. wọ́n ti sọ mọ́rọ̀. mo ní èwo ni èwo la sọ èwo ni à ń sọ la sọ. ẹ jẹ́wọ́. ìyàwó ìbá ní ẹ máa ní bàbá alájì ẹ sọ bó ṣe jẹ ẹjì lájì ẹ sọ bó ṣe fún bàbá. ẹ jẹ́wọ́. ó ní bàbá òjẹ́ sọ yẹn. lọ sí ó ní lẹ́yìn ten million ni ní tẹ́ lọ sí lẹ́yìn ten million bó ti sọ yẹn yẹn ni pé bàbá ń ti ń sọ yìí o after ní eh, after ten million ni o. ó ní àwọn àti wà lórí ẹ ọjọ́ tí wọ́n fún àwọn ò tí so ó ní ìgbà tó tún lòun lọ bìkan pé bí wọ́n fà ní ọjọ́ kò tí ì pé náà ọjọ́jọ́ yìí pé ẹ̀yin obìnrin yìí lè farabalẹ̀ ǹjẹ́ kí ni wọ́n ṣe ńgbà tí wọ́n sọ jàmọ́ ah mọ̀nà bẹ́ẹ̀ dá máa ń gbìyànjú mo ní arákùnrin mo ní tí ẹ ṣe ni pé èmi o mo tà wá kọ́fà báyìí ẹ jẹ́ kọjọ́ rẹ̀ ọ pé tí ẹ bá ṣe lè gbé dànù nísìn ẹ má jẹ́ mi ò sìn kankan ẹ jẹ́ jọ́ ọ pé ntí ọkùnrin hàn gírísì ni ẹ o ó dìde ni ó kọ́ dìde bẹ́ẹ̀ ni ìyàwó ìṣòwò pé aláàjì oníkọ́míkọ́míkọ́mí jọ. oní láti sọ pé àwọn máa rí àmì òkú tó di kọjọ́ rẹ̀ pé. Ah, àmì wo ya ni. àmọ́ wọ́n ní ilé kan bì kan tí mi ní dákọ̀ bẹ̀ iléeṣẹ́ wa ti dẹnu kọlẹ̀ ńgbà náà tọ́jà kọjá lẹ́gbẹ̀ẹ́ iléeṣẹ́ nísìn náà ó ti wá gbó ló jẹ́ àmọ̀ yìí pé kọ̀ lẹ́yìn rẹ̀ fún wa àmọ́ wọn ò lè padà wà mọ́ torí mi fi kí ọ̀sìn jọ́nà mú ni tí ẹ̀ tí ó tọ́ ẹ̀ lè mú yín dìde ń bí lẹ́nì tẹ́ ẹ̀ gbà pé ọlọ́run nìkan lè yanjú ọ̀rọ̀ yín ẹ má dẹ̀yìn mọ́ ẹ má dẹ̀bi mọ́ o torí pé ẹ̀ẹ́gbọ̀n tẹ̀yìn lùgbò lásán nìyẹn hmm bó ṣe wá lọ nìyẹn tí ọlọ́mọ wa dé ọmọ wa pé kọ́lọ́wọ́ gbà wọ́n ẹ káyà mi. bal iyyahu tad'un fayakshifu ma tad'una ilayhi in sha'a wa tansawna ma ngbọ́lọ́n sọ pé ẹ̀ lè pe nǹkan mi lẹ́yìn òun ọlọ́run ọlọ́run wa tún dá padà pé báàlì. ìyá òtẹ̀dẹ̀rù. báàlì ìyá òtẹ̀dẹ̀ òun náà òun nìkan ẹ wá bó ṣe kọ́ ọlọ́gbé ìyá ò síwájú kò pé báàlì tẹ́dí òun náà hù kò pé báàlì tẹ́dí òun náà hù kọ́sọ́ bẹ́ẹ̀. <laughs> kọ́lọ́mọ́ni jẹ́ kí ẹ̀mí àwọn àfa wa kọ́lọ́n jẹ́ kó gùn. amina àwọn tí wọ́n ti lọ́kọ́ bá ní kẹ́ wọn. àmín. kó sì ṣe kó wọ́n jẹ́ nǹkan wọn rárẹ̀. àmín. ẹ̀ẹ́ ṣé bẹ́yìn bọ́lá máa fẹ́ sànú ẹ̀dá yóò fún ní tí e ṣe kí aráàfi kọ́kọ́ yé èèyàn náà kókó tí ọlọ́mọ wa gbé dáyà dé ìmọ̀ràn yẹn lọ́wọ́ púpọ̀ ìlú ṣe láàánú fáwa yìí a ti dènà díẹ̀ ní tẹ̀gbẹ́tẹ̀jú ọ̀nà kọ́lọ́hún tó sànú àmọ́ ó lo àánú ẹ̀ fún wa ó fi ntó fi mọ̀ wá ó yí pè wá ẹnu àfà kan bàtí ká wa ẹnu àfà kankan bàtí ká wa torí pé wọ́n tẹ́ni wa ní tẹ́ni kéèyàn láyà lórí ntọ́ba wa náà ní padà wà á wúlò fún súnà yìí wọ́n ti tẹ́ni wa pé ntọ́ba wa lórí ẹ̀ láyà ń bẹ̀ wọ́n ti fi yẹn bíríìdì wa wọ́n lè yá mọ̀ yìí ntí àwọn ti kọ́ wa kò sí mi a máa nu ọlọ́run dé ntí wa ntí ọlọ́run pé a mọ̀ náà ni ló bá wa fà á so níjọ́ rọrùn níjọ́ rọrùn ìní ní ìsìn ìyá òtẹ̀dì òun èèyàn bá ti mọ̀ yàtọ̀ rẹ̀ sí balitẹ̀dì òun láha àwọn balitẹ̀dì òun hù hmm. sí ìyàtọ̀ sí bali ìyá òtẹ̀dì òun ìyẹn ni pé gbogbo nǹkan tí ẹ bá ń pè níjọ́ tí wàhálà bá dé tó Ọlọ́run bá dé ẹ ìrántí kankan má jèmi nìkan lọ kálukú náà wò lọ nínú ṣe sí ọmọ ẹ̀dẹ́yìn à sani rántí nǹkan mi mà ọ alọ atirabu lọ ìlú kan ó jìnnà díẹ̀ mi àbáyé múnajọ lọ àwa délu yẹn bá ṣe ń délu yẹn báyìí bọ́dà bẹ́ẹ̀ pé torí wa torí wọn lọ́lọ́run fi ní awọ lu yẹn lọmọkaba ọmọkan ti sí kìtẹ́tẹ́lẹ̀ àtúntà débẹ̀ lọ́ba dákú wọn bá jìtì wọn jìtì ìtọ́ ẹni tó sọmọ tó sì dákú yìí ìyá ẹ̀ ń wò fẹ́tofẹ́to ni làwa débẹ̀ alọ kí àna tiwa ń bẹ̀ ni àjọmọ wọn kò sí jòkó mọ́ àṣegbèjọ ọkọ nù gbogbo ònú yẹn kò dé sọ́sibítù mbẹ̀ kò sọ́sibítù ní tójú bí sọ́súnmọ́ wọn ìtẹ èyàn rìn láti rú bí lẹ́sìn ìlú yẹn èyàn rìn láti rú bí dé dérú ọ̀yọ́ kọ́ bàbá bí yọ̀tọ̀ yọ̀ ẹ̀ àtọ́lọ́kọ̀ síbi tí fẹ́ gbé ọmọ lọ tábàjọ́ ah, yọ lọ ṣùgbọ́n wọ́n ní ọ̀nà ń bẹ̀ ọ̀nà lú yẹn dáa kí má fẹ́ fàyọ kírísẹ́nì ìyá yẹn jọ yẹn ó ti wára di mùsùlùmí ní ìsìn o kọ́lọ́mọ́ jẹ́ o tó gbóònù ẹ̀ ma o ṣùgbọ́n jọ yẹn kírísẹ́nì ọmọ yẹn wá ti dílájì ayé àtọ̀run tó ti ránjú kalẹ̀ kama kò gbọ́n kankan mọ́ mo wá ń sọ ìyá yẹn ìyá yẹn ò sì ti pé Jésù ibi ní ṣe jìntìnà tó yẹ tàbí débẹ̀ ìyẹn pé ọlọ́run wò ọlọ́run wò ọlọ́run wò ọlọ́run wò ah, ìyá yẹ kẹ́ bí jésù ni ẹ̀yìn sí ó yẹ kẹ́ tiẹ̀ mọ́ pé jésù lórí ẹ̀ ìyá ò pé jésù o. àwa náà gbogbo tá a ń ké torí àánú rẹ̀ ń séyàn géńdé ọmọ labagbede hospital ni wọn gbà ní wọn ṣe wọn fi dọ́là ọmọ yẹn ìjọ yẹn mo tún nímọ̀ sí pé tí ìyá ọmọ bá banújẹ́ kanlẹ̀kanlẹ̀ ọlọ́mọ ń dáàbò bọ́ ma tọ́lọ́mọ yẹn ti kú tán kódà kéèyàn máa ń ẹgbẹ́ máa ń ṣèyàn níkà ni mo bẹ́ẹ̀ pé à mo ń jà dáhùn lọ́mọ ọlọ́run ti ẹgbẹ́ ti mẹ́rin lọ báyìí ní hálù tọmọ yẹn wà ó ti lọ tán kò jìra mọ́ kò sí kankan mọ́ yàmọ́ pé ìwọ ọlọ́run ìwọ ọlọ́run tó sì mẹ́láyìí rẹ tó sì mẹ́láyìí rẹ tó sì mẹ́láyìí rẹ tẹ́sí ìsọba ti kú tẹ́sí ìsọba ti kú kò pé jésù jọ náà. bá a ṣe rìn tó inú gbó ọ̀nà sí wà ọmọ tó wà kọ̀ jọ́nà kọ́ máa ń tàlíkọ́ àlùbáríkà rẹ̀ tàbí ìmọ̀ ìdàgbà rẹ̀ wà kọ̀ làbà lọ́wọ́ tó wà kọ̀ jọ́nà máa ké tó wà kọ̀ wọ́n gbà yẹ kò sí sọ pé mọ́sàrí ń gbẹ́sẹ̀ lé náà ni abadé bẹ̀ làbà gbà kódà ibẹ̀ làwọn gan sùn kò sí fi ilẹ̀ kò sí fi ìlú sẹ́ńgbẹ́ ọmọ náà la sùn máa síbẹ̀ àpélé ni àwa láǹfọ̀nù lọ láàrin bẹ́ẹ̀ nàbà ni abaso kiri bi àdédé lónìí kò sí láburú o àdídé jọ kí nǹkan sí kò mẹ́ àwọn tọ́lọ́mù bá tọ́lọ́ wọn ọmọ wa balẹ̀ tí wọ́n lo nǹkan fún tàdé balẹ̀ kò sí fi wọ́n lẹ̀ ó sì jìsá yí padà kọ̀ pé ọkọ̀ pé nǹkan mìíràn ọlọ́ọ̀ nìkan ní pè èèyàn jẹ́ àmọ́ pọ́lọ́ ní ìsìn gbogbo ẹni tí ní nákàlẹ́ lọ́wọ́ ẹ fi nákàlẹ́ lẹ̀ ẹ fọ̀pá ah, já ẹ fi gbogbo ọ̀pá yẹn lẹ̀ mọ́ ọpọlọ́run bá rẹ nìkan yá Allah ọkọlọ́ nìkan bọ̀ bá mọ gbogbo ẹ̀ ju yá Allah ló ti mọ nǹkan ńlá àgàgà àkóso àmọ́ yá Rahman mọ́ pé yá Allah yá Rahman. ń bolo pèdé náà tó bá fẹ́ fọ yóò fún ẹ kò sí gbàgbọ́ mọ́ ìtọ́tura rè mọ́ takandu mọ́ tàtúrà rè mọ́ takandu o mi wà láti ń dé nìyẹn o gbẹ̀yìn oníkandu kò sí àdúrà kankan láyé tẹ́gbẹ́gbẹ́ bá tàn kankan síbẹ̀ ní àmúgbà kò sí nǹkan náà ilá ìzá antum tẹ̀dí ìwúna ṣètọ́ tẹ́gbẹ́sùn yẹn bá ń pè lóyà kù àwọn ọlọ́run lẹ bá ń pè rárá o pé ń gbẹ̀ bá tàn náà kan ajé kùtùràrí kan àbẹ́dà pupa ìyẹ́ tó wá léwu ó tún lè bí kó tún lè bí aburú mi àbíkẹ́ máa fẹ́tùràrí. ẹyin nine nine ewu tí nàmà tó ń tán seven seven náà wà. six flower. zero zero nkọ. o ti pe ọlọ́run ẹ má mú kankan ma ẹ sì lè pè náà ro ẹ lè pè ń joko ẹ lè ti ń gbọ́ ìjókòó lọ́ba yín ẹ má ti ń gbọ́ ẹ bá ń rìn lọ ti ń الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ẹgbọ́n náà bó tún kó ṣe sọ kó ní yé náà bó ní kó tún ṣe sọ sí ò tí yé tó báyìí. الذين يذكرون الله قياما وقعودا ọlọ́run ti ń bọ̀rọ̀ bọ̀ lókè tẹ́lẹ̀ kó tó wá ká yẹn ọlọ́run wá ní àwọn tí ń rántí ọlọ́run kìyàmá. wọ́n bẹ ń nàró wọ́n rántí ọlọ́run. wà kò rúdà. wọ́n bẹ ń jòkó wọ́n rántí ọlọ́run. wà á là júnú bìhí. wọ́n fẹ̀gbẹ́ lélẹ̀ wọ́n tún rántí ọlọ́run. wàyàtàfàkàrúnà fi khalqi samawati wal ard. àwọn èèyàn yìí àwọn máa ń wá ronú sánmà wọ́n sì máa ronú lẹ́lẹ̀ pé ọba tó gbé sàmàdó tí ò yìí kò dá lásán o. rọ̀bànà. kò dá lásán o. rọ̀bànà. kò dálẹ̀ lásán o àwọn èèyàn náà kò dá wa lásán o kò dá gbígbó lásán o kò dá ẹranko lásán o èròǹgbà ń bẹ lábẹ́ rẹ̀ o tó bá rí bẹ́ẹ̀ Rabbana. ma khalaqta hadha batila subhanaka fakina adhabannar. àwọn nǹkan yìí wọ ọlọ́run ọ̀dà lásán ọ̀dà wọn lásán ọ̀dà nítorí irọ́ lásán ọ̀dà nítorí arí lásán kò ní já kọ́mọnìyàn wá jí pẹ́pẹ́ gbogbo ọjọ́ ayé rẹ̀ bí eré bí eré ni bí ó bá gbá bọ́ọ̀lù yóò wo bọ́ọ̀lù tí ó bá wo bọ́ọ̀lù yóò ta lúdò tí ó bá ta lúdò yóò wọ́n ti ń ta kò wọ́n ti ń ta yóò sì tẹlifíṣàn gbogbo ntí ọ̀dà yóò máa wò ń bẹ̀ bí ó bá sì tẹlifíṣàn yóò sì sẹ́ẹ̀tì gbogbo ntí ọ̀dà yóò máa ọlọ́run ayé àá kìí bátìlá ọ̀lọ́kútà hádà bátìlá àmà wá ṣiṣẹ́ bíbà àmà wá ṣiṣẹ́ bíbà ni àmà ń padà lọ bí gan Allahu Akbar tó bá yí bẹ́ẹ̀ ọlọ́mọdé àwọn ọwọ́ náà ti àwọ̀ amina wọ́n máa fi wọ́n máa fi àyà ń sọrí pé mẹ́jẹ̀ àwọ̀ náà sànú wa ọlọ́run àyà yìí dípò kí wọ́n tún wá gbọ́ yé wọ́n tún gbọ́ yé èyí wá ní ẹ̀rí wọn tí wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ àdúrà ó tàn án nàró kí lóde àní ọlọ́run sọ pé الذين يذكرون الله قياما وقعودا tí bá ṣe padà bù sí nìyí ẹ wà ní dó nìkan bẹ́ẹ̀ ṣe dó yẹn ẹ jókòó ẹ ti pẹ̀pẹ̀ lílẹ̀ kí lọ́lọ́run wí kí ni wọ́n mo sí ah. wọ́n tó adìgírí yóò tán lóòótọ́ àdìdè subhanallah wọ́n a fi ọ̀rọ̀ bú kan ọ̀rọ̀ bú kan wọ́n máa kọ́ fi dè yìí ìwọ́tọ́ lọ́wọ́ bá jù ọ lọ ìwọ́tọ́ bá jọ lọ́dọ̀ ẹ àwọn òdìdé ń tàwọn àwọn tí ọlọ́run jù lọ hmm. àwọn òdìdé ń tàwọn ẹ̀rẹ̀ ntí ẹ̀rẹ̀ ntọ́jọ́ lọ́n lọ ní ẹ̀rẹ̀ ntọ́jọ́ lọ́n lọ o. sẹ́ńdẹ́ wo fi akadá tún jókòó rẹ̀. yóò tún fẹ̀yìntì. fẹ̀yìntì. ẹ tún nà sẹ. bẹ́ẹ̀ bá pé méjì àsìkò yẹn máa sọ̀rọ̀ ntí ẹjọ́ rọ̀ lẹ̀ torí hmm. ìranu wọn bẹ̀rẹ̀ yẹn. ẹ ti gọ̀ wọn nù ńgbà ojú wa ń tì wọn lọ́pọ̀lọpọ̀ ìtàlùsù náà ń takú wọn lọ àwọn náà dìde mọ́nì sí hmm. tí wọ́n ti wọlé jọ pé ah, àwọn kìíní ń bẹ́ ń bí yìí o. ó nìkan yóò yìí dé dúró. torí baba láti jù ni fún wọn kẹ má dìde yẹ. àwa ń bì gan ibẹ̀ ibẹ̀ lágbára díẹ̀ ó pin mẹ́rin ayi hmm. àyè kankan ní mi baba ìmọ̀mọ́ àtàwọn kan lajọ lọ síbẹ̀ kódà ìjọba ìjọba wá síbẹ̀ ìjọba Ọ̀yọ́ state níjọ́ náà wá síbẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ wúroro nìkíní kan ránṣẹ́ ayájókòó wa fine. wọ́n fẹ́yìn tì. ọ̀daràn titun kámẹ́rà tí wọ́n á sẹ́ẹ̀tì kámẹ́rà sí àwa pé àwọn kan tí wọ́n kan ní òdìdé yìí o ẹjọ́kọ̀ tí yín ni ẹjọba máa ti ń ṣe yọ máa lo ayé ilé ìfọ̀n ṣé kó lo kó túbi sàbẹ̀ kan ti lo báwọn rí tẹ́gbẹ́ àbáwọn ẹ̀bẹ́ yìí lẹ́gbẹ́ kura ní yíyọ̀ sàbẹ̀ lọ tẹ́gbẹ́ tí màá fẹ́ tún tí wọ́n tún sí ni pé wọ́n fẹ́ sàdúrà kan wọn dìde. Hmm ọba àdìsọ ọlá ń sọ fún wa pé kò sí bí tàgbélé pè mí ẹ máa pè mí nàró ẹ pè mí njoko ẹ pè mí fọ ẹ bá fẹ̀gbẹ́ ilé ẹ máa pè mí gbogbo ẹmu ti ń dáhùn. ṣé èèyàn bá nídìí ọlọ́run láti pè ọmọ ẹni ọmọ ẹni dùbọ́lẹ̀ ká pé jẹ́ ìṣẹ̀lẹ̀ jókòó a subhanallah ẹ ò ní màtọ́ máa pè ó sì ń gbọ́ ọba tí ń gbọ́ ti yá tí ń gbọ́ tọmọ tí ń bẹ nú ẹ̀ ìyá tó lóyún sínú ń ṣàdúrà ọlọ́run dá lóhùn tiẹ̀ lọ́tọ̀ ọmọ náà fẹ́ nǹkan kan nú ọsọfọ lọ́wọ́ lọ́wọ́ ti dá ló ń bẹ̀ náà sọba ilé ìnira ní ní tó kọ́rọ̀ lé lọ́wọ́ pé gbogbo ọlọ́run gbogbo àlámọ̀rí ìmúkulẹ̀ ọlọ́ bal iyyahu tad'un fayakshifu ma tad'una ilayhi. ọlọ́ni gbogbo ń tẹ́ ẹ sì ni màá kásọ lórí ẹ̀ gbogbo ń tẹ́ ń ni màá kásọ lórí ẹ̀ gbogbo bẹ́ẹ̀ gbẹ́jì wáyé má gbọ́ bẹ́ẹ̀ yín dáadáa má tẹ̀lé ìhùnà ilé yìí gbogbo ń tẹ̀ ń tẹ̀ ń sakúbẹ́kúbẹ́ lọ́ọ̀ba ọlọ́run ni màá kásọ lórí ẹ̀ ẹ̀ màá gbà lọ yín dànù ẹni gbẹ́kẹ̀lé kinní kan gbogbo ẹni ọlọ́run ni wọ́n gbẹ́ dànù. ìṣá wàtánsáhùnà máa tó ṣíríkún. gbogbo ń tẹ́ gbogbo ń tí tẹ́ ń ṣe hẹ́bẹ́hẹ́bẹ́ tẹ́ ń ṣe tóun ọlọ́run ọba bá fẹ́ ebi gbogbo ẹ̀ ni wọ́n kà lórí ẹ̀ lẹ́yìn náà ebi gbogbo rẹ̀ lẹ́ mọ́ gbàgbé tánsáhùnà ẹ gbàgbé gbogbo tẹ́ ń lò mọ́ mi ọlọ́run ẹ gbàgbé ẹ̀ tọkọba tọkọba tọkọba ń yí títì ta rántí ọ̀fọ̀ ń gbèyàn bí fati àti dáa tó èyàn rí kàdé lẹ̀ bí wàhálà bá dé fa fa fa ali ali ali lẹni ọmọ wí. njẹ́ o lè dá alára lọ́nà lọ́rin tàtẹ̀ láwọn aṣáájú lọ́nà Ìlọrin ọjọ́ ńlá ọjọ́ tí o sì gbàgbé ọjọ́ kìlọ̀kìlọ̀ lè jásí pé ẹni tọ́lọ́ bá fẹ́ sànù yóò ṣe bí ní bó ṣe lọ́run ti pé ọdí alùsùn náà yìí jókòó rẹ̀ jẹ́ tọ́ba lọ gbẹ́rù gbọ́nrí agídí ní èdè ọ̀padà sójọ́ náà. La ilaha illallah. jókòó ẹ jẹ́ ìyẹn pé ẹ láì pé torí pé kíni kan wọ́n sọ̀rọ̀ lẹ́nu pé ìrùngbọ̀n náà ìyẹn lè máa tìmù ẹ̀ náà torí bíbi tí wọ́n fẹ́ gbé ní ìsìn tí wọ́n bá bí ọdá tìmù ẹ̀. yányà ah. yányà kí o débì kan ìwọ tó yẹ kó ti ní súnà la tó torí kọ́mọ́bà kọ́mọ́bà kọ́mọ́ kan lè bá a gbà ọ́ tó mú súnà pò ń bẹ̀ ọlọ́run àdẹ ọlọ́run ó sì sọ ọ́ dàdẹ́wò fún wọn. Hmm. gbogbo tí ọlọ́run bá ti pé ọmọ adé lọ́lọ́mọ káànú pò ń bẹ̀ oh. yóò sì jẹ́ wọ́n mọ̀ pé wọ́n tó dé lọ́fà wọ́n lè da ọ lé pé àfa ẹ mọ̀ wà mọ́ ẹsẹ̀ yẹn ò dá ń bíbá yìí sọ́tán yíyẹ yẹ máa ṣe súnà rẹ lọ ọmọ abẹ lọ́run tá a bá kọ́ ọmọ ọba ọ̀nbẹ ìyọ̀rọ̀ ń jẹ́ nkí tún ọjẹ́ kí n tún mọ̀ sí i lódòdó ń jọ́ náà àjọ ń ṣe bàdìbàdì ẹjọ́ ń jó ni àjọ ń rẹnu láwà ní kí ni òkú nìkan là bá wọn jẹ àti bá jòkú mọ́ ti pẹ́ gẹ́gẹ́ àánú ọlọ́run àmọ́ gbogbo yòókù àjọ ń ṣe ni mòlúdí àṣefẹ́ ẹ̀kú àjọ ń ṣe. nàbà bẹ́ẹ̀ lọ sí Ìlọrin ní bá ní kí a wá bá wọn lọ ẹ àwa náà sì ìnáwó tẹ́sí ń lọ yìí àwa náà kópa ń bẹ̀ àníbi ìnáwó yẹn ni wọ́n sọ sọ yìí pé à fẹ́ ká tẹ̀ láwọn lọ pẹ̀lú kágbọ́kọ̀ wa dání kí a fi ṣe yìí fáwọn kájọ wo lórí pọ̀ kọ́kọ́ lọ bẹ́ẹ̀rẹ́bẹ́ kódà lọ́dún yẹn mo ní ọkọ̀ wa nídìí sáfíìsì nǹkan kan wọn lọ́wọ́ bá sì rí ẹ má wọkọ̀ wa o afáàgbé ni ẹ gbọ́kọ̀ yín lọ ni o labagbera ń bí wọn lágbera lẹ́yìn àìlà lọ sí lọrin abápò ń bí tí a lọ káìlà ní ọ̀dọ̀ wọn adébẹ̀ akáìlà kọ̀yà akásírì kọ̀yà ọwọ́ àdìbí aago bí mẹ́fà olórí ogun tó dáwà dó tó wá dé ní ọ̀sẹ̀ afọ́ ọmọ náà àwa dé mọ́níyà mọ́níyà mọ́níyà ládé ní ẹ̀pẹ́ mọ́gíríbì adémọ́níyà ní ẹ̀pẹ́ mọ́gíríbì níjọ́ náà làwádẹ́ ti túbà ká máa jẹ̀rún ah, ah. àwọn ò jẹ̀rún mọ́ àtikọ́ jẹ́sẹ́yìn lọ. láìsí oúnjẹ ńgbà àánú wa yóò là jẹ́ mọ́ tábà lòdì ẹ bá dé níbí a máa pèrún ni salama asiri akìyẹn magribi akìyẹn ńgbọ̀ yàrá àná ọlọ́run lé wa bá lẹ́ni ẹ kini kí ni àwa la lòdì kí ni láti abánidé kírun àjọ aṣọ àlóyè mòlídìí náà àbá ṣe lọ́wọ́ dá bírèkì alọ kírun ti ní àgbọ̀ yé pé ká máa parun pọ̀ mọ́ labadé mọ́ níyà a máa bàbá yẹn adó ní ìsìn wọ́n ní a máa tẹ̀lé àwọn ni wọ́n ní kájọ dé lọ nípò ní lẹ́yìn máa ń so á lọ kíkọ lọ́hùn jama nítorí wárí. n bọ́ ìmọ̀ ìgbé tọ́lọ́ máa fẹ́ tọ́ fásitì àná yẹn jókòó ẹ jẹ́ kọ́lọ́jẹ́ máa tètè jókòó rẹ lérò lábàá ń lọ. ẹ máa wo àwa ọkọ̀ ẹ̀dá àtàwọn láìsẹ̀ wá dúró ní fìdítì ńgbà wá dúró ìṣá ìgan ti tó torí ọ̀nà john lagba ọ̀nà tí jẹ́yìn ráyè rìn dáadáa hùn bàbá dúró ńgbà wá dúró mu ni bàbá ìmọ̀ mu ni kẹbọ rẹ àmàtí kìmọ̀ gíbi iṣẹ́ àdìmọ̀ ti tó yìí làbá ṣe kọ́rọ́kọ́rọ́ làwa lọ sáà ṣe pé kìbìtì kìkìrì lọ́gbọ̀n bẹ́ẹ̀ kò sí máa sí kò sí kan bí máa sí wà ní òkè lọ́hùn ó jìnnà ibi tí ọkọ̀ takú sí a sì wá gba àárín ìlú àwa ń tọrọ omi ìyá kan obìnrin kan kìrìyó náà ni wọ́n ẹni ẹ̀dá kan fẹ́ kírun ní ìta tí wọ́n fẹ́ wọ́n ní alẹ́ kí n bẹ̀ yẹn ẹ̀dá kan fún alómi wọ́n fún alómi gẹ́gẹ́ náà bá fún alómi làbá kírun ah, àti àǹforí kan lẹ gbogbo lẹ́gẹ̀ẹ́. àṣàjẹ pàǹpàǹ rẹ̀ làbá kírun tán akimagiribi akisayi gbàtà wá dé wọ́n sì tún jókòó náà lẹ̀. Ah, pẹrẹpẹ. sọ́dọ̀tò mú mi náà ọlọ́mọ ní sànú wọn o. àmín. Aa. Ah, Aa. Ah, tẹ̀sí ń kílèmù pé ẹ máa kéwù wọ́n yìí a tún bá wọn tó tún jókòó tó tún sọ̀rọ̀ nígbà tí wàá dé yẹn aná ni wọ́n pa lọ kírun ni ojú wa gbà wọ́n ti àná ẹsẹ̀ wa dìde wọ́n lọ kírun. laba ní a bá tẹ̀ pé mọ́kálíkì látọ̀ yọ ọ́ wọ́n sábà sọkọ̀ a bá gbéra padà a <laughs> bá tó tẹ̀léra wa ìwọ̀n agun mẹ́sàn-án. afa kan bẹ́ẹ̀ ní sàlẹ̀ dọ́wọ́ ń bí yẹn ń pè ní afa àdàmú. ọ sọ fún mi pé òun ra mọ́tò ó di ọ̀sẹ̀ kan gẹ́rẹ́gẹ́ tó mọ́tò nínú àjò yíyá pàṣẹ wa bọ́ sọ́nà tí mo rí ọkọ̀ tí wa bá làmú lójú ọ̀nà n bá sọ́kọ́tọ́ wa kọ̀ ní pé a àfàmù nírú má ṣáájú ọkọ̀ àlà ọkọ̀ àlà mọ́sẹ̀sẹ̀ rà rí má ṣáájú ẹ̀ wọ́n yìí ní àìdíà mọ́tò ilẹ̀ dẹ̀ ti sú wọ́n lè lọ ní fort ẹ̀yà wà lẹ́yìn wọn má kọjá wọn gbogbo ọkọ̀ yìí kò ti kọjá wọn lọ so ẹ̀já wọn tẹ̀lé wọn àṣẹ yóò sì bẹ́ẹ̀ tó tọ̀ labarin wájú táyà bá fọ́ táyà ọkọ̀ tiẹ̀ nǹkan kan ọ̀bọ̀kọ̀ tiwa ní abá mo ní ṣe tí mo sọ ní ìṣẹ́dí tí mo sọ abalọ páàkì làbá bọ́ọ̀lẹ̀ apáàkì ọkọ̀ tiwa ọmọ tó wakọ̀ wa ń pè ní monirudin òun náà lọ á lọ bá wọn yọ táyà ẹni tó wakọ̀ wọn wọn kọ̀ ọkọ̀ ọkọ̀ wà ní kò láì bí abẹ́ wọn ṣe yọ táyà wọn kàn ń pò yí táyà ni máa ń sọ fáwọn bàbá mo ní tí mo sọ rèé o mo ní kínní ọba bá ń ja ọba bá ń ṣe sàn àsáwọn ẹlẹ́gìrì ń bẹ ẹnu gbó tí ń dàárò pé ah, ah, lágbà nínú lórí ìwẹ̀ yìí ah, ṣé abóde àbí ẹmọ bóde ṣé àsáwọn ìjọ táyà wọn sàn sí táyà wọn sì gbé táyà míì sí ní dé mọ bàbá ìmáàmù náà ni kọlọmọ ni kọlọmọ sànú. àmín. òṣùpá dẹ̀ ń bẹ òṣùpá dẹ̀ wà ní wọn ní ti ẹ̀sọ́ nìyẹn bàbá o wọ́n ní ká sọ pé àwọn tí wọ́n lọ́kọ̀ yìí nìkan ní wọ́n dá dónú gbó yìí wọ́n ní wọ́n lè ṣe ẹ̀lẹ́ ń bẹ̀rù sí wọn o àfi kóṣà. Allahu Akbar. bí ọ̀tọ́mátìkì níjọ́ náà. kàkó. sẹ́bàbòde. mùnírù tó wa tó wa kọ́ ti wa tí ọlọ́ba ń ṣe mọ́tò ó ti ju kí ọkọ̀ tiwa sápò òun gbọ́ kó sàbọn ọkọ̀ tí wọ́n sì ń ṣe lọ́wọ́ ti parí ẹ̀ à ń pẹ́ nìkan ní àlàájì ọmọlúwàbí lábẹ́kúta àwọn náà ní àwọn rí mi tí mo dúró pé àbálẹ́pẹ́ ló dúró yìí àná park àná báwa park ọjọ́ kọ̀ mẹ́ta tó dúró ṣùgbọ́n àwọn ń ti wọn bẹ́ẹ̀ ṣe rí wa tí wọ́n bọ̀ kí tí ò wọ́n jókòó sínú ọkọ̀ wọn jáde ti wọn àwa ń tàkùrọ̀sọ lẹ́gbẹ̀ẹ́ títí ń tíya wọ́n àwọn ti ń ṣe mọ́tò sẹ́rí kòsà tí wọ́n gbọ́ àwọn ti ń rìnrìn òru wọ́n ti mọ bí wọ́n ṣe máa ń rìn dẹ́bà tí wọ́n ti kíkì mọ́tò ó ti nàró ọ̀pá àwọn èèyàn máa ń gbé fẹ́ mú fún wọn pé wọ́n pé park park wọ́n máa fi bọ́n ṣe báyìí pé park park musa wo bi dagbe kini o n ṣẹlẹ̀ eyin ri Ọlọ́run o jẹ ri láyé kọlọmọ yà yéma láyé. àmín. ní ma gbé kọkọ yẹn kọ paaki paaki park. ní wọn sì ń paaki àti ọ paaki ó sì ń paaki ọkà ọkà yọ vọ́ọ̀rọ̀ mi lójijì ni ó yẹ lọ nìyẹn. sẹẹri fóòtọ́ lọ yìí ó àwọn olèyẹn bísí pẹ̀lú pé ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ ó sì kà wá ń lẹ̀ sẹẹri wọn wọ́n ìwọ̀nyí báyìí tí ọkọ mìíràn náà ọkọ̀ gbéyọ bẹ́ẹ̀ ni múnú ti kónú ọkọ̀ kí n bẹ lọ́wọ́ rẹ̀ ó ti lọ ṣúgàjá ó ti lọ jàmá ọlọ́nlọ́lọ́n ọwọ́ akú ìdákáwà nìkan sọ́gán gbogbo wọn ti á gbogbo wọn lọ èmi Baba imam bàbá pẹ̀bọ̀ rẹ̀ akásẹ̀ bàbá kan tá a kàn sàánú nù wọn tá a gbé sọ́kọ̀ ti wá wọ́n ti lọ́dọ̀ lọ́ọ́ nísìn àwọn nìkan tí wọ́n wà ní wa ah, lọ́jọ́ kù ọwọ́ wa nìkan lọ́kù wọ́n lọ́n ti wọn àwa tá a rírun tá a kì mọ́ níyà táwa dé ìdítì nítorí pé ọkọ̀ tọkọ̀ ọgọ́ ọba dúró àbálọ̀ kí lọ́rin ni ọlọ́wọ́n sọ fún ọ sẹ́ni bí ọlọ́sọ lẹ́wọ̀n tán tá ń bẹ̀rẹ̀ pírẹ́sà wọn ọlọ́run àjẹkẹ́rù bà wá a kàn yí ẹ̀yìn gbadà ni wọ́n dẹ̀ yín ìbọn so ọlọ́run sì pé nǹkan àmọ̀ pé ẹ̀yìn ìbọn adẹ̀ lọ́nu mọ́tò àwa dẹnu mọ́tò àpalẹ̀kùndé ṣùgbọ́n bí wọ́n ṣe yìn ìbọn tẹ́lẹ̀ náà pé ìbọn yẹn o kò lápá àná ò lè súnmọ́ wa kò sí súnmọ́ wa tako ọ̀sibá ń bàbá wọnú mọ́tò àpalẹ̀kùn mọ́tò dé wà kú dẹ́fà èmi mọ̀kọ̀ wà bàbá mọ̀kọ̀ wà òkùnkì. kókó sáà bí ẹ ṣáà fi ìdí ìbọn sọ gíláàsì ọkọ̀ nìyẹn ẹ má jẹ wọn bá ń lọkọ jẹ bàbá ọlẹ kí lẹ fẹ́ kí ṣe ẹ lé ní kẹkẹ ṣe fáwa àjọ wa kù títí títí títí so but ìgbà tí ó wá di pé wọ́n ń sọ fúnra wọn pé káwọn má gbèsè ọ̀tá àwọn dànù tà pé wọ́n ń sọ ní burúkín fúnra wọn ni o pé ẹ jẹ́ kí àwọn ó bẹ̀rẹ̀ àṣàyàn dẹ ntọ́kọ̀ táyà kan fífọ́ àṣàyàn dẹ ẹlẹ̀ sojú mi báyìí náà tó fi gbé nkele so mi gbogbo àwọn yòókù tó wájọ dúró wọn ti sá lọ wọn á kémi kán àtọ̀dọ̀ báyìí àmọ́ mú ọlọ́run ah Baba olówó ẹ̀gbá gbàdàgbà igbó ah, pẹ̀bọ̀rẹ́ ah. ìlàwú. Ah. àwọn akẹ́mi ni ká pẹ̀lú wọn akẹ́mi ni wọn pẹ̀lú wọn àtọ́lọ́run nìkan ìjọ yẹn mo ti di táyì pé tí ma fẹ́ ṣe nǹkan pàtó lọ́wọ́ mi ní wẹ́ẹ́nì bọ́dì mọ́ mi ní wẹ́ẹ́nì bọ́dì kò ní pẹ́ẹ́nì kankan máa yàn máa lọ́ọ̀nì kan tó kú yàn kú. ọ̀kan ṣe ṣe o. n bọ̀ àkọ́rọ́ wọn kú mọ̀ lọ. ṣé bọ́jẹ́ pé mi náà bá ní ṣé ní sá. Hmm. tẹ́lẹ̀ náà bá ní mọ́ àǹkó bẹ̀ sẹ́mi ní sá bàbá ti dé máa ma jí mọ́ dọ̀ wọ́n ti dé gbọ́n sọ nígbà tó gbọ́n sọ wọ́n wá dúró bí sọ nígbà máa dénú gbó wà láì tó bọ́ sí lẹ́mìí náà pé yes sórí báyìí sí èmi ọba tí mo dá odò fún mi ọwọ́ tí mo bá wọn lọ bí náà ni kọ́ máa bá wọn lọ kọ́kọ́ àwọn tó fẹ́ sọ̀yẹ fún jama wọ́n sì lọ neat wọ́n lọ neat wọ́n á dé àti wọ̀ lọ ní gíríálímì wọ́n á dó síbẹ̀ pé kí gbogbo àyòkù fi dé àwọn dráìfà tí wọ́n kọjá lára wa tí wọ́n rí ti ń ṣẹlẹ̀ wọ́n sọ fún wa pé à ẹ̀yin àfà àwọn ńláwà ní ara yín ọ̀dà nǹkan lè ti dá wọn lọ́nà o wọ́n dẹ̀ gbọ́ sétí ẹnìyẹn ní ọlọ́run a ti tóbi ọlọ́run. Allahu Akbar wọn àmọ́ pẹ́ nìyẹn létí ẹ̀ mọ̀ wọn rí láyé ẹni yẹn wọ́n dẹ̀ sọ ìkànnì sọ lójú rẹ̀ tí mi ní dáàkú ẹ̀ tó o ti wà nílé ọlọ́run báyìí àgbàlagbà afa àgbàlagbà afa wọn ló béèrè pé gbogbo ọkọ̀ yóò kù jíde ọwọ́ ẹgbẹ́ àwọn ọkọ̀ olóòkù wọ́n ní àwọn afa àtàjọ àgbẹ̀ni ni ó ní ọ̀ a ti mọ̀ yìí pé gulegule ọmọ yẹn náà pọ̀ wọ́n ti jẹ́rè èèyàn wọ́n jẹ́ tiẹ̀ náà lónìí nìyẹn ntẹ́ ní ẹ sọ pé wọ́n sọ nìyẹn hálù wọn ìṣesí wọn dẹ̀ fi rinlẹ̀ pé ó súnmọ́ pé tí wọ́n sọ nìyẹn lódòdó rà sí mbẹ̀ torí pé wọ́n sì kán mbẹ̀ ni wọ́n sì lọ síbi program tí wọ́n fẹ́ ṣe wọ́n dẹ̀ ń ṣe neat wọ́n àsọfárà lọ ní pé kankan ṣẹlẹ̀ pé ah, ẹ̀ẹ́dàgbẹ́ wa ni bẹ́ẹ̀ lọ́hùn o àwọn tajọ́ ń bọ̀ o wọ́n dẹ̀ ń ṣe ìyàwó lọ lálẹ́ náà wọ́n dẹ̀ ń kó náà wọ́n dẹ̀ ń jẹun wọ́n dẹ̀ kí àwọn ọmọ kan nìbàdàn tó wá lọ sá oko ipe àwọn wà fọpọ̀ lónìí ah, eh, ọ̀dọ́ bí àwọn tí ọmọdé ń ṣe àwọn tọmọdé ò sí òun táwọn tó ń rí kọ pípé ìbáfà gbé ní ṣe bákan ní ṣe bákan yìí lẹ́dẹ̀ fẹ́ wéṣì lẹ́ ní kankan yìí náà tó wá ń lẹ́kọ̀ọ́ náà tó kí kílódé kílódé ara lọ ní tí wàá mú tó ṣẹlẹ̀ nítorí wá gbọ́ ni àwọn baba ń lọ ní kọ́lọ́ máa ní kẹ́ wọn. àmín. bàbá onáwó gangan tó máa ń lọ ilé ọkọ ọ wa bọ́ sínú mọ́tò ní káwọn èèyàn tẹ̀lé òun ni wọ́n bọ̀ wọ́n wá wá bọ̀ yá àbá tó yẹ pé kú náà ni káwọn jọ kú ibi ìdánwò àwọn yẹn ń bọ̀ ìsọlókọ lé lẹ́yìn náà ní ẹsẹ̀ wà dé ń dajì wọ́n á mú nírú tó. àfa àfa mú nírú. máa mú lọ́wọ́. tán àpò ilẹ̀kùn ọkọ̀ wa asílẹ̀ ni pátábóde nà mọ́tò ọlọ́pàá ilẹ̀kùn ọkọ̀ wa ilẹ̀kùn ọkọ̀ wa asílẹ̀ ni fúnra ojú báyìí náà fi lọ pàdé wọ́n sì lọ palẹ̀kùn dé tọ́rọ́kọ̀ tí ń lọ tí ń bọ̀ kán lọ tó kọlù fúnra ó lè lọ́rọ̀ palẹ̀kùn ọkọ̀ mi dé ẹ̀gbọ́n mẹ́sì sísan ló gbàdán wọ́n dẹ̀ palẹ̀ kó méjèèjì dé tọ́kàgùn sí sísì wọ́n dẹ̀ pàdé wọ́n dẹ̀ sọ̀sọ̀ prison wọn lọ wọ́n dẹ̀ kẹ́kíní ńlẹ̀ wọ́n dẹ̀ sọ̀rọ̀ ọgọ́ sínú gbó tún lè tí ọkọ̀ mi tó tún kọ tó tún tẹ̀. àsẹ́mi tí a wà ń kí wọn dẹ́sí bí wọ́n dẹ́sí jìnnà wọ́n á gbé wọ́n á lọ gbé kíní yẹn wọ́n tún lọ dẹ́sí ibi tó jìnnà náà. ìmí wọn tún mú mi nù ọ̀dọ̀ tiwọn tún mú lọ kọ sínú gbó èmi náà bẹ́ẹ̀ nù gbó ṣùgbọ́n mi bẹ́ẹ̀ nù gbó báyìí àwọn bó nù gbó báyìí tẹjú náà mo fi bọ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n tó bọ́sí lẹ́mìí ni pé sọ̀tàn ó wá sí tẹ̀yẹ́ lọ́dún ìsìn n ma de lọrin n bẹ n sa ye lọrin ye n gbàtí wa di táwọn bá wa den daji daji. atalẹ. gba wọn kókó bò wọn. hafa gbé ní mọkọ gbọ pé yẹ ta ni n pè mí hafa gbé ní mo ní náà. lẹ́yìn oko. mo ní ẹ máa bọ̀ ẹ máa bọ̀ n ta máa dé ta máa rí sí èdè múnirú múnirú. àǹbàlì múnirú. sáàsì rọmọ ọlọ́mọ bá wí. àbí lójú ban. àkọ́kọ́ náà èmi kí mo kọ́ ń kéwú mo kàn wo pé òun ti máa wakọ̀ tráfù náà ni máa wà wọ́n pé wá gbà wá náà lọ ó ti máa wọ́n lọ́mọ rí wọ́n wọ́n ní àtẹ̀lá wọn ẹ mọ bẹ́ẹ̀ sí máa rìn tí mo fi ní já wá sí pé afẹ́jọ́ dé lọ́rin pọ̀ ni wá wà wá àwọn tí ń wà mí ẹjọ́ wọn wà ó ti máa ń bá wọn wà kọ́ tẹ̀lẹ́tẹ̀lẹ́. ìyẹn jókòó lé. mú àwa dèbò ní ìlọ lọrin mọ Ìbàdàn mọ ń lọ. Ìbàdàn ni o. a ilẹ̀kùn tí mọ́ kí ni wọ́n ní ká gbogbo ayé ti dóde ọ gbogbo ayé ti retí rẹ nǹkan kan ẹ ẹ so. mani ọ èmi nìkan wá kọ́ a kù ẹ mọ́ gbé mi nìkan lọ ẹ jẹ́ ìrajà ràn yòókù ẹ bá ṣe àwọn àwọn yòókù kì í ẹnìkan nù wa tí mo fọkọ̀ bọ́ náà láṣìírí ńgbọ̀ wa bọ́ tàtàn tí mo ní àdé tí pò ń bí ìta ìkírun torí ìrùn nìkan láàkí lábẹ́yà rẹ̀ yìí akásùn hmm. bá fìdí kọ́ ọ̀dẹ́ Ògbómọ̀ṣọ́ yìí àti kó fìdí tí Ògbómọ̀ṣọ́ ni kódà kọjá Ògbómọ̀ṣọ́ síwájú lọ́hùn. lomátólóhùn ti sú ara mo ní ọba àtọ̀ ara. alákàsùn bá ń bí èyí fi bí ọwọ́ àwọn ọ̀nà tí a kò lè kíkó onírun èyí bí ẹsẹ̀ ọ̀la ti ká sọ à ní kò ń bì ó ti bọ́ sí lọ́kàn pé ó ti jẹ́ àlọ́mọ tí mo ti tají pé inú tá a kí ni. lásìkò ẹ̀ ọ̀gá ni a fẹ́ tẹ̀lé. a fẹ́ tẹ̀lé àbá kásùn bá tán òun náà tó ní òun ti sú ara àjọ kì wọ́n a sẹ ọ ńgbà tá a bá pe gbogbo tá yòókù ni ẹjẹ apàdásógun wọn sọ ó súnmọ́ kẹ́kẹ́ bẹ́ẹ̀ ni àwọn èèyàn sá lọ láìsá ló gbé bàbá ń dàjí àìsá fọ̀n mọ́ Ìlọrin padà. ọlọmọlọpàá wa. àwa dé. la ilaha illallah. kò sẹ́ni tó lè ṣe bí ó ṣe rí nìyẹn. ìbáyà kùránì ni ó ní kálẹ̀ yín ó pé kò ní láti kan mímọ́. bẹ́ẹ̀ ìyá òtẹ̀dẹ̀rún fàyẹ̀sífù máa tẹ̀dẹ̀rún náà ilẹ̀ yìí. إن شاء وتنسون ما تشركون òdodo tí Ọlọ́run sọ yìí lọ́rọ̀ èyí tí ẹ̀yin àfẹ́ fàyọ́ mẹ́ ni pé everybody tí bá ń gbọ́ wa bá ṣe ń sọ yìí kó ní Ọlọ́run nìkan tí bá ń dùn tí bá ń dùn gbogbo èèyàn lè yẹn wá tí bá ń dùn tí bá ń fáìn gbé ẹ́dìbọ̀lì yẹn wá aya àwàdà ni mo sọ fáwọn ẹlẹ́yà ẹ wò ẹ má ní mi ẹ má ní mi pé ẹ kàn ní mi pé ẹ lọ́kọ tẹ bá ti di gé ọ gangan ọlọ́ọ̀ni ẹ ní o èèyàn ni mí o torí mi ò ní ẹ̀yìn ìní ọkàn ní bí ìyàwó mi ní yé o ọlọ́ọ̀ni kan mo ní o ó fi hàn mí débẹ̀ nínà ó fi ara hàn mí débẹ̀ ní kò sí kankan lẹ́yìn ọlọ́run kò sí pé bẹ́ẹ̀ nìkan ṣe kí bó ṣe máa ó ní ìbálẹ̀ ìyàwó ó nìkan ó ní òkú ẹ̀ ní mọ̀gbẹ́ ẹ̀ ní tanirikú ti dúró ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ yorùbá wọ́n ti ní bá jó wọn tọ́jọ́ máa wọn ah. <laughs> ìwọ náà tó àwọn rẹ́rìn bó ṣe ìwọ náà tó ṣe nìyẹn. àbí. yóò ṣe jù bá ń lọ. yóò ṣe jù bá ń lọ ṣùgbọ́n mi ta fẹ́ bàjá ni pé kálukọ́ lọ lọ́lọ́run tán ọlọ́run ní kú ní kù wá kọrin tó fẹ́ kọ́ngbà náà. ọ̀kan ṣoṣo Ọlọ́hun ní ń bẹ ọ̀kan ṣoṣo Ọlọ́hun ní. kò mà sí èrè kò mà sí egbò kò mà sáwúre kò sí gbẹ̀kúndé kò mà sí ọgbọ́n kò mà ṣàbùyẹ nípa kádàrá t'Ọlọ́hun ṣètò lérí ara ayé ọmọ àdámà. La ilaha illallahu ọ̀kan ṣoṣo Allahu ní ń bẹ. Ọmọ ń kólé ní. ní. Àgbàlá tó pọ̀. Àgbàlá tó pọ̀. Àgbàlá tó pọ̀. Àgbàlá tó pọ̀. Àti bàbá àti ìyá. Àtọmọ. Ọlọ́run bá ní ṣe fún wa. àfáwà Abibu, onísúná ọmọ wọn ọmọ wọn tí ń jẹ́ Ibrahim ọlásùn ń bọ̀ onísúná rẹ̀ ọlọ́mbà ni wọ́n bá ní dá sí àti ìyá àtọmọ àti bàbá ọlọ́run bá ní gbogbo wọn lápapọ̀ ẹ̀yin súnà yìí ọlọ́run ó dáa fún wa àgbéga àgbéga ọlọ́run ṣe fún wa ọlọ́run ọlọ́run la hawla wala quwwata illa billahil azim.